كانت حادرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون فلما نسوا ما ذكروا به ونجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون فلما أتوا عما نوعنوا قلنا لهم كونوا كردة خاسئين وإذ تأل ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم وقطعناهم في الأرض أمما منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتي عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين وإذ نتقنا الجبل فوقهم كأنه ذلة وظنوا أنه واقع بهم خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون وإذا أخذ ربك من بني آدم من ذور ذريتهم وأشهد وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطنون وكذلك نفصل الآيات ولعلهم يرجعون واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فقصص القصص لعلهم يتفكرون ساء مثل القوم الذين كذبوا بآياتنا وأنفسهم وأنفسهم كانوا يظلمون من يهد الله فهو المهتدي ومن يدلل فأولئك هم الخاسرون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأن الأنعام بل هم أضل أولئك هم الغافلون ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون ومن ممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجله فبأي حديث بعده يؤمنون من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون يسألونك عن الساعة أيان مرساها قل إن إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيهم لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين فلما آتاهما صالحا جعلا له شركاء فيما شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون يشركون أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون وإن تدعوهم إلى الهدى لا يتبعوكم سواء عليكم أدعوهم سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون إن الذين تدعون من دون الله عباد أمثالكم فدعوهم فليستجيبوا لكم إن كنتم صادقين ألهم أرجل يمشون بها أم لهم أيدي يبتشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدوني فلا, فلا تنذرون إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون وإن تدعوهم إلى الهدى لا يسمعون وتراهم ينظرون إليك وهم لا يبصرون خذ العفو وامر بالمعروف واعرض عن الجاهلين خذ العفو وامر بالعرس واعرض عن الجاهلين واما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 أما بعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run alhamdulillah ọba tí ó fún wa ní àǹfààní láti tún lè máa tẹ̀síwájú níbi tí a bá tafsiru wa dé lánàá ọlọ́run ọba yìí ni ọba alágbára ọba ológo jùlọ ọba mọ́tò ṣe ń ó ṣe tí ó sẹ́ni tí ó béèrè lọ́wọ́ rẹ̀ adúpẹ́ fún ọlọ́run ọba náà a rírì àwọn ìdẹ̀ra rẹ̀ lérí wa a sì fọpẹ́ fún lérí ẹ̀ adúpẹ́ ìdẹ̀ra Islam adúpẹ́ ìdẹ̀ra àlàáfíà adúpẹ́ ìdẹ̀ra jíjẹ múmu adúpẹ́ ìdẹ̀ra ìṣenírọ̀rùn fún wa láti gba àwẹ̀ Ramadan abẹ́lẹ́wọ̀n bá ń títóbi rẹ̀ ọlọ́run jẹ́ kí a mọ òpin àwẹ̀ náà jẹ́ ká sì ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lérílẹ̀ látàrí dáadáa bí tí a bá tafsiro adé lánàá ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú ní suratul A'raf láti aya 180 ńlá tó lánàá a wà máa tẹ̀síwájú láti rí tí a gbé dúró ọlọ́run ọba ń sọ fún wa nínú alukur'an alkarim pé ọlọ́run ọba tí wa ọba tí ó ní orúkọ tó dára jùlọ ni ọba tó ní àwọn ìròyìn èyí tó rẹwà jùlọ ìdí nìyí tó fi jẹ́ wípé gbogbo àwọn nǹkan tí wọ́n ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ọba allah subhanahu wa ta'ala àwọn ìròyìn wọn àbúrúkọ wọn kì í sorúkọ tó rẹwà bí ká máa ní ọlọ́run wọn ó ń yọná lẹ́nu àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọba tó ní àwọn ìròyìn tó dáa ni àti orúkọ tó rẹwà jùlọ tí orúkọ bá ti dáa ìyẹn túmọ̀ sí pé ẹni tó ní orúkọ náà ẹni dáadáa lò náà tọ́lọ́n bá ní òun ní àwọn orúkọ tó dáa àwọn ìròyìn tó rẹwà jùlọ ajẹ́pọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọba tó dára jùlọ ní ọba tó rẹwà jùlọ lọ́lọ́ asàlàyé lè púpọ̀ fún wa lánàá wípé orúkọ ọlọ́run ọba wa orúkọ tó rẹwà ni tí a gbúdọ̀ máa fi pè é tí a bá ń ṣàdúrà a sì gbúdọ̀ máa fi dákọ rẹ̀ gẹ́gẹ́ bí orúkọ tọ́lọ̀ ń sọ̀ra rẹ̀ ọlọ́run ọba fi àwọn orúkọ kan rinlẹ̀ fún rẹ̀ tó fẹ́ ká máa fi pé òun bákan náà anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi fi àwọn orúkọ rinlẹ̀ fún ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tó fẹ́ kí a fi pé ọlọ́run lẹ́yìn méjèèjì yìí orúkọ táàbà tún máa fi pé ọlọ́run nínú èdè wa ó gbúdọ̀ níbàáṣe pẹ̀lú àwọn èyí nínú ìtumọ̀ kó ní í ṣe pẹ̀lú èyí tọ́lọ́wọ́n bá fi pè rẹ̀ tánà bí fi fi pè é. sallallahu alayhi wa sallam. bá subhanahu wa ta'ala kí ọmọ sáyẹn máa tọ́ ahọ́n wa sọ́nà. ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run. àmín. a'udhu billahi minash rajim. bismillahir rahmanir rahim. ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون abẹ̀rẹ̀ tútùmọ̀ ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba Allah ọba tí ó ṣe pé gbogbo ẹ̀dá pátá ní kẹ́ láyé yálà ẹ̀dá ọmọnìyàn ní abẹ́dẹ̀ ẹranko atẹni tó ṣètò ọlọ́run atẹni tó ṣètò ọlọ́run ìkẹ́ ọlọ́run rahmaniya ó kárí gbogbo ẹ̀dá pátápátá orúkọ ọlọ́run ọba yìí náà la fi bẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an arohim ọba tó ṣe kódò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ́ tó bá dé ọgbẹ́jà alkiyama abẹ́lẹ́wọ̀n ọba kó fi ẹnì kọ̀ọ̀kan wá sínú ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́run ọba ní wa lillahi al-asma'ul husna fad'uhu biha wa lillahi al-asma'ul. الحسنى فادعوه بها ọlọ́run ọba ní ti òun ọlọ́run ọba ní í ṣe àwọn orúkọ tó rẹwà jùlọ àwọn orúkọ tó dára jùlọ tọ́lọ́run ọba ní í ṣe ìtumọ̀ eléyìí náà ni pé a pé ọlọ́run lórúkọ tí ò dá a pé ọlọ́run lórúkọ tó tàbùkù títóbi ẹ̀ orúkọ tó ṣe pé tán bá pe àwa náà kò lè tẹ́ wa lọ́rùn kéèyàn wá máa pe ọlọ́run ọba ní ọba gúnbẹ́gúnbẹ́ kò tọ́ sọ́lọ́run ó wá ń ṣàdúrà ó wá ní ọlọ́run àwọn ọ̀tá mi gún wọn lọ́bẹ gún wọn lọ́bẹ fọ́ wọn lójú gún wọn nígò ah, kò tọ́ torí pé tí wọ́n bá pe ìwọ náà wípé bẹ́ẹ̀ wọ́n ṣe wọlé ẹni pàtàkì ni wọ́n ẹnu pé wọ́n máa gúnbẹ́ kò sápọ́lé ń bẹ̀ lóbi jẹ́ pé táwa mùsùlùmí bá ń ṣàdúrà àdúrà wa yẹn náà gbogbo ohun tó tọ́ sọ́lọ́hún ní ti gbogbo àpọ́nlé àti ní gbogbo pípé àmọ́ fi ti sọ́dọ̀ ọlọ́run tó dúpọ́ lọ́wọ́n ọba tó dá wa walillahi al-asmaul husna. walillahi al-asmaul husna fad'uhu biha. a gbọ́dọ̀ máa ròyìn ọlọ́run pẹ̀lú gbólóhùn àbùkù a máa pọ́ lọ́wọ́n ọba ní ọba arúgbó arúgbó ọba torí pé gbólóhùn arúgbó ó ti ní fíì ṣeun mina dọ́àfì wàlá ájísì tábàlà arúgbó léèyàn ìyẹn túmọ̀ sí pé èèyàn ò lè jáfáfá bí ìgbà tọ̀dọ́ mọ́ ìtumọ̀ rẹ̀ nìyẹn ìtumọ̀ tó pọ̀ ó wà ń bẹ̀ tábà ní arúgbó lè yọ ọ̀dọ́ lè yọ ọlọ́run ọba ò sì fìgbà kan jọ̀dọ́ rí débi pé wàá fìgbà kan járúgbó ọlá ọlọ́run ọba ti pé ọba tí kò dàgbà sí kò kéré sí ó ti parí títóbi ẹ̀ látọ̀dọ̀ ara ẹ̀ torí pé kì í ṣẹ̀dá torí pé ara àkàsọ́ isu characteristics ẹ̀dá ìtaàdá living thing òun náà ni pé kó máa develop abẹ́ẹ̀kọ́ ìyẹn ò sí fọlọ́hún adẹ́dà lọ́lọ́hún kì í ṣe ìtaàdá lọ́lọ́hún bàbá wa pè ládùúgbò ajẹ́ wípé ó ti fìgbà kan jẹ́ ẹ́ ọ̀dọ́ rí ó fìgbà kan jẹ́ bébì rí ó ti fìgbà kan jẹ́ pọ́ùn lórí tó fìgbà kan jẹ́ ọ̀dọ́mọdé ó di ọ̀dọ́ ó wá di alikahalu ẹni tó tó òǹpa ó wá kúrò lórí èyàn lọ́dọ̀ wa ń bí wọn ní gírì gírì pa alákòóso ọ̀pẹ̀ bí wọn ní gírì pa ṣùgbọ́n wò ọwọ́ akúrò níyẹn ọwọ́ àṣẹṣẹ wá di arúgbó ọlọ́wọ́n bá orúkọ rẹ̀ agbúdọ̀ mọ gbóòórùn pípé àti àpọ́nlé tó bùháyà gbogbo orúkọ tá a bá fẹ́ máa pọ̀ lọ ìdí nìyẹn tó fi jẹ́ gbogbo orúkọ tó pé rẹ̀ ọlọ́run ọba ní walillahi al-asmaul husna fad'uhu biha. walillahi al-asmaul husna fad'uhu biha. àwọn ọba ní tẹ́ ẹ bá ti fẹ́ máa ṣàdúà orúkọ ọlọ́run ọba yẹn náà ní kẹ́ máa pe ọlọ́run bó ṣe kẹ́ ń tọrọ arahman ń bẹ ya rahman irhamni ya rahim irhamni ya ganiyu agnini rọ̀mílọ́rọ̀ ya wahabu habuli ya rọ̀zákù òrùzókúni yìí ṣe àrìzókúni òrù òrùzókúni rọ̀mílọ́rọ̀ àṣàlàyé fún alánàgbé kò sí yá sàtàrù kò ti ń jẹ́ bẹ́ẹ̀. sitiru ó ní àwọn orúkọ ọlọ́run ọba tá a sọ gbogbo ẹ̀kọ́ kan gbogbo ń tá a fẹ́ tọrọ pátá ó ní ìròyìn nǹkan yẹn ti wà náà àwọn orúkọ ọlọ́run yá ni ọlọ́run ọba sọ pé àwọn orúkọ òun yìí náà fàdéhùn hùbìhá ó náà ní kẹfí máa pé ọlọ́run ọba ẹjẹ́ kó máa jẹyọ bẹ́ẹ̀ bá ń bẹ ẹ ṣe tawassul lọ́sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àwọn orúkọ ẹ̀ sàábì kan ó ń bẹ lọ́run ó wá nírè ọlọ́run inni as'aluka bi annaka antal ahadu sọmadu lẹ́dí lam yẹlid walam yulad walam yakun lahu kufuwan ahad anabi ni ah àdúrà kiri ló torí wípé ó kó ìròyìn ọlọ́run ó ní ìrẹ́ ọlọ́run mò ń pè ọ́ pẹ̀lú pé wọ́n ni al ahadu sọmadu alladhi lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. àwọn orúkọ ọlọ́run lèèyàn fi máa ń ṣe wàsílà àpè ọlọ́run ẹ̀yin náà ẹ̀ mọ̀ wò wá walillahil mathalul a'la ọlọ́run ló làpéjú èyí tó ga jùlọ ọmọ ọ̀fà ni ọ́ wọ́n wá ń fi òkì kiri wọ́n fi ń kí ọ orí ò ní wú. bẹ́ẹ̀ yẹn bá sì jẹ́ ọmọ ọ̀ṣun òṣogbo lápèjúwe tán fò kìjẹ̀bú kì kò lè tẹ lọ́rùn bàbá sì ń forí kí ọ̀ṣun kìjẹ̀bú náà kò tí ì sọ dé ìjọ ẹ̀kọ́ sọ dé. ọlọ́run ló kọ ó lókì bẹ́ẹ̀ bá ti wá ń pe ọlọ́run pẹ̀lú orúkọ ẹ̀ ọlọ́run ọba fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ń rí wípé ah, ẹrú mi yìí ó pè mí lórúkọ mi ọlọ́run ọba fi sọ pé fadé ọ̀hún biha ẹ bá fi pé ọlọ́run. husna fadé ọ̀hún biha. lóbi jẹ́ pé tá a bá ti wá ń pe ọlọ́run ọba yẹn ní tá a bá ti fẹ́ kó ṣe fún wa ká máa sọ kéèyàn mọ́ta lọ́gbọ́n ya rahman ya rahman ya rahman ya rahman ya rahman ya rahman. sọ́ńtò fẹ́ kó ṣe fún ya rahman irhamni fi kún bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé kò dọ́gba nínú ìlànà sunna kí ẹ̀ wá máa ní allah allahu allahu allahu allahu kí ni tó ń tọrọ gan ọ̀dà gba àtẹnìkan fẹ́ pe ọ̀gá bóyá mẹ́sẹ̀njà kan fẹ́ ẹni tó jọ gẹ́ẹ̀ ọwọ́ ni ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá kí ni kí ni tó ń pè kí ló fẹ́ kí ló béèrè yẹ́n làwọn afáàfin sọ ọ́nà àdáàbò àdúrà èyí tó sọ pé yá allah ò lè ní yá allah tẹ rí yẹn ìtumọ̀ rẹ̀ náà ni allahumma allahumma ìtumọ̀ rẹ̀ ni pé yá allah torí pé nínú èdè yẹn ẹ rí i pé allahumma mímu ló parí ẹ mímu yẹn ìpìlẹ̀ rẹ̀ yá ni gbà tí wọ́n gbé wá sẹ́yìn yẹn ló yí padà rẹ̀ padà ló sọ di mímu. Allahu yẹ pé wájú ni wọ́n gbé sí. Si yóò di ya rẹ̀ ya Allahu òun náà ni Allahumma ìtumọ̀ rẹ̀ ni ya Allah. Walillahi al-asma'ul husna fàlọ́. Ọlọ́run ní àwọn orúkọ tó rẹwà jùlọ ọ̀gá gbogbo àwọn orúkọ òun náà ni Allah. Arahman ló tẹ̀lé ọlọ́run ọba fi sọ wípé ó do Allah awédè Ar-Rahman. قل ادعوا الله أو ادعوا الرحمن ọlọ́wọ́ bá ní ẹ máa pe òun ní allah bó sì ṣe arahman náà lẹ pé òun kò sí láìfi mẹ́ẹ̀. ẹ̀yà máa tẹ́lẹ̀ àwọn. èyíkéyìí ni ẹ rí ẹ pé inú àwọn orúkọ tóun sọ pé òun ń jẹ́ فله الأسماء الحسنى فله الأسماء الحسنى. ọlọ́wọ́ ọba ló lórúkọ tó dára jùlọ yé kókó àlìjẹ̀nú mọ̀ kódà ẹ má porúkọ màláíkà ẹ̀dá ọlọ́run ọba ni gbogbo wọn jẹ́ torí pé pípé àdúrà tẹ̀rí yẹn ànábì ní àdùáwò ìbàdà odidi ìjọsìn kan ní ìbàdà ní àdúrà ṣíṣe torí pé nítorí fi jẹ́ ìjọsìn ni wípé ẹnìkan ò ní máa bẹ ọlọ́run bí kì í ṣe pé ẹnìyẹn nígbàgbọ́ pọ́lọ́ lè ṣe ìgbàgbọ́ ti ṣáájú kéèyàn tó ṣàdúrà ẹni tí ń tọrọ ọmọ lọ́wọ́ ọ̀sùn ó ti gbàgbọ́ pé ọ̀ṣun lè ṣe torí pé ó ti rẹ́ nìkan tó gbà pọ́sún ṣe fún rí ìwọ tó wá ń pe ọlọ́run ní tó dá wa lójú náà ni wípé o ti nígbàgbọ́ pé ọlọ́run ó ṣe nǹkan yẹn fún ọ náà fi sọ pé àdúrà tá à ń ṣe yẹn gan ìbáàdà kan ni lọ́tọ̀ anábì ló sọ bẹ́ẹ̀ anábì ní àdùnáwó ìbàdà bàbá abẹ́ sàdúrà yẹn ká má jẹ́ kó gbígbé orúkọ ọlọ́run ọba kó pa sófo nínú àwọn àdúrà tá a bá fẹ́ máa ṣe ọlọ́run ọba fi sọ pé wàláhùn wàlílá ilẹ̀ asùnmá olè húsìnà fàdé ọ̀hún bí ha. wàlílá ilẹ̀ asùnmá olè húsìnà fàdé ọ̀hún bí ha. وذروا الذين يلحدون في أسمائه gbogbo ẹni tó bá sọ fún ọ gbọ́dọ̀ bá ti fẹ́ ṣàdúrà orúkọ òun ni ọmọ dá bẹ́ẹ̀ ni ó kọ wa ni ọmọ àgbẹ̀ má dá lóhùn má dá lóhùn ó kọ ọlọ́run tó dá ọ ó ní kó má pè torí pé nǹkan ló dá ọ ọlọ́run ọba ní fadéhùn hùbìhà òun kọ yìí ẹ máa fi pè mí ọlọ́run wàdàrú lẹ́dínà yulhiduna fi asma yìí ọlọ́run ọba ní ẹ fi wọ́n lẹ̀. wàdàrú lẹ́dínà yulhiduna fi asma yìí. al-ilhad at wa ziyada wa nuqsan wa tahrif. gbogbo ẹ̀ ló kó sí abẹ́ ìtumọ̀ ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n ń yí orúkọ ọlọ́run padà tí wọ́n ń fún orúkọ ọlọ́run nítumọ̀ tọ́lọ́run ọba ò fún àbáwọn tí wọ́n ń sọ ọlọ́run lórúkọ tí ò sọ ẹnìkan kan ó ní ẹ wá ń sọ ẹ ń sọ pé àwọn fẹ́ràn obìnrin fẹ́ràn obìnrin ọlọ́run kan gbọ́n pẹ́. àwọn èèyàn máa ń oníṣẹ́ ẹ̀rí suratu rìjálì ní kurani nìṣá ilẹ̀ bá bẹ́ẹ̀ obìnrin. ẹ wo ohun tó fi ti sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àwọn èèyàn tó pariwo Allahu akbar ah, àwọn àkíkà ọ̀rọ̀ nù. Allah ni wadharu alladhina yulhiduna fi asma'ihi. wadharu alladhina yulhiduna fi asma'ihi. Allah ọba ni ẹ fi wọ́n lẹ̀ gbogbo àwọn tó ń pọ ọlọ́run lórúkọ tí kì í so kọ ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń yí ìtumọ̀ orúkọ ọlọ́run padà kúrò níbi ìtumọ̀ tọ́lọ́run bá gbélé lérí àbáwọn tí wọ́n ń fi ìtumọ̀ tí ò tọ́sọ́ lọ́hún tó lè tàbùkù ọlọ́run ọba tán fi ń ròyìn ọlọ́run ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ nípa orúkọ ìbí ọlọ́run fi asma ìhí níbi orúkọ ọlọ́run ọba tí wọ́n ń ṣe bó ṣe wù wọ́n ọlọ́run ọba ní ẹ fi wọ́n lẹ̀. sàrìjẹsà nàmà kàánú yàmàlú. ọlọ́run ọba ní wọ́n sàn wọ́n lẹ́sàn níjọba ìjà kìyàmà lérí má kàánú yàmàlú ní tí wọ́n ṣe níṣẹ́ yẹn wọ́n gbẹ̀sẹ̀ ẹlòmíràn ni pé òun kà sọ lẹ́nu náà ni ah, sanaktubu ma kọ yìí ní sọ yẹn wọ́n ti kọ sílẹ̀ ẹni tí ń sọ pọ́ lọ́hùn ẹlòmí ọ sọ pé ẹ lọ́wọ́ gbádùn àmọ́ ẹ bá fẹ́ búra ẹ lọ wá ẹ lọ wógun pẹ̀lú kan dárí ìbọn kọjá tẹnìkan bá ní àwọn ẹja fọlọ́ ń búra rárá lọ́wọ́ sanakutubu ma kọ́ lu gbogbo tí wọ́n sọ yẹn pátá ló wà lákọọ́lẹ̀. لقد كفر الذين قالوا إن الله فقير ونحن أغنياء. ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n sọ pé ó lòsì lọ́lọ́run ìròyìn tí kìí sòròyìn ọlọ́run orúkọ tí kìí ṣe tiẹ̀ ọlọ́run láwọn ẹni wọ́n ti di kèfèrí lórí tó dá ẹlẹ́nu wọn tó sọ ọba aláìní lọ́lọ́run kí tán fi sọ ìgbà tó lọ́n alukur'an tó lọ́n ní ní hasana jọ ìyá lówó. hasana. ọ̀rẹ́ ẹ̀ anabi ń tọ́ sọ ẹ̀ bẹ́ẹ̀ kur'an rẹ̀ fẹ́ yáwó. wọn ò mọ̀ pé tọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ yẹn ni pé ọlọ́run ní kẹ́ ẹ wá rajà oríire ara yín ni wọ́n bá ní àṣefàkírù tiẹ̀ ni àṣolùsì ni ọlọ́run rẹ̀ lọ́wọ́ bá fi sọ pé lakọ̀dé kafara lẹ́dínà kọlu iná lọ́wọ́ fàkìr. lakọ̀dé kafara lẹ́dínà kọlu iná lọ́wọ́ fàkìr wànàhùn àgùnìyà. ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tí wọ́n sọ pé aláìní lọ́lọ́hún pé tálákà lọ́lọ́hún pẹ́ni tí ò ní tó lọ́lọ́ ọlọ́run wọ́n ti di kèfèrí tí wọ́n láwọn làwọn lọ́rọ̀ pé táwọn ọba lọ́rọ̀ ni ọlọ́run rẹ̀ sì ń sọ pé káwọn wá yá òun lówó. ọlọ́run ní tí wọ́n sọ yẹn ọlọ́run ò bá wọn mú lérè bí wọ́n ṣe sọ. So ọlọ́run bá ní wọ́n ti di kèfèrí wọ́n ti jáde kúrò ní àánú ọlọ́run lórí ní tí wọ́n sọ yẹn. sanakitubu máa kọ́lù. ọlọ́run ní tí wọ́n sọ yẹn sanakitubu máa kọ́ àti ní kí kọ́ sílẹ̀ ní tí wọ́n sọ yẹn á fi hàn wọ́n báyìí níjọba ìjọba kìlámà wọ́n lè má kà á kún ẹlòmíràn nígbà ìwọlódé tó ń pa ọmọ ọlọ́run rẹ ni wọ́n kọ ọ̀rọ̀ yẹn sílẹ̀. sanakitubu máa kọ́lù. lọ́run jẹ́ kéèyàn ó kíyèsí téèyàn ó mọ sọ sísàká ni ọlọ́run ọlọ́run ò ní fi báyàn ṣeré ọlọ́run ò ní ẹ kọ́ sílẹ̀ tó bá di tó gbéjà lè kìyàmà wọn ò ní kọ́ wá sọ̀rọ̀ lérí ẹ̀ lọ́bi jẹ́ pé bá a ṣe máa ń sọ̀rọ̀ ká máa kíyèsí àwọn tá a máa sọ nípa ọlọ́run tó dá wa ká má sí èdè pè sísàká ni ọlọ́run tó ga yálà wà nínú ìdẹ̀ra ni àbí nira dé gan ní tá a fẹ́ tó bá ṣẹlẹ̀ sí wa ká má sí ọ̀rọ̀ sọ́sọ́ lọ́hùn torí kò sí yìí tá a sọ tí wọn ò ní kọ sílẹ̀ ọlọ́run sáyé òjì sá ò náà máa kànú ya àmàlò. sáyé òjì sá ò náà máa kànú ya àmàlò. ọlọ́run ní bẹ́ẹ̀ sì ni a san wọ́n lẹ́san èyí tí kò wá ṣe níṣẹ́ láyé èyí tí kò wá fẹnu ara ẹ̀ sọ sọlọ́hún gbogbo ẹ̀ ló wà lákọọ́lẹ̀ kówó sì gbẹ̀san ní tó sọ nípa ọlọ́ níjọ́ tínú rẹ̀ dùn pọ̀ tínú rẹ̀ dùn. Nabana, bá ní à ẹ sàdúgbò lọ́dọ̀ ọlọ́run pọ́ ọlọ́run ló ṣe lóòótọ́ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀t yóò tó fẹ́yìn kọ bẹ́ẹ̀t àwa ní àgbìyànjú ẹ̀gàn ni ẹ̀ ọlọ́run ẹ̀kọ́ ọlẹ̀ àbí n tí ò tẹ ọlọ́run wọ́n wá ní abáyé dúpẹ́ pé ẹ̀yin lè padà wà lórí ipò yìí pé kò lè mọ́ rí bẹ́ẹ̀ àwọn bọ́ọ̀lù ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ wọ́n ṣe iṣẹ́ gidi gbogbo village bàtà làṣẹ́ ní àwọn bọ́ọ̀lù sí lọ a lè má ló dùn débi pé kò wá gbé àṣeyọrí yẹn sọ́dọ̀ ọlọ́mọ ní màá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọmọ ènìyàn kíyè sára lífi máa da kéèyàn ó lẹ́ni tẹ̀sán yé lẹ́gbẹ̀ẹ́ ti pa rẹ pé lọ́ọ̀ náà ló ṣe é náà bá wá jẹ́ ni tí ń bẹ lára rẹ tẹ́lẹ̀ tètè tají ọlọ́run ló ṣe ṣùgbọ́n gbogbo àwọn tó kó sẹ́gbẹ́ yìí náà àwọn ló kó sẹ́gbẹ́ àwọn mutí ló kó sẹ́gbẹ́ kó o tó sọ yẹn gan ọmọ ọ̀gá ẹ̀ tíráì o ẹ̀ owó yín yọ o àìmọ̀ yẹn tó ná ju tiẹ̀ lọ ẹnìkan fẹ́ díje sípò kan lọ́dún kan ó wá ní kí ọ̀kan náà àwọn àfa pé ká fọwọ́ sàdúrà fún àfa wa nítọ̀ èrè ọlọ́run tó bá ṣe wípé ààyè tó fẹ́ díje sí yóò jẹ́ sábàbí oríire fún ọ bíi alikiyama ọlọ́run ó jù sí i ṣùgbọ́n tó bá yẹ pé yóò jẹ́ ìpalára fún ọ láyé àtijọ́ gbéra kìámọ̀ kọ́lọ̀ mẹ́jọ ó bọ́ sí kó ṣe èyí tó lóore jù yẹn lọ fún ọ ẹ̀yẹ̀ ní hàn ní tóun ò fẹ́ nìyẹn ó ti lóore ó ti lóore gbóhùn tiẹ̀ ronú rẹ̀ yẹn oore ti wà ń bẹ̀ àfààní pé báwo ṣe sọ la ṣe sọ ìwọ wa lè yí kó ṣe wọ ipò tó wá ń sọ yẹn náà kò padà tẹ́ lọ́wọ́ náà gbàtẹ́ni yẹn tún padà wá ẹyẹ ní pẹ́tọ́ abayín dúpẹ́ lọ́dọ̀ ọlọ ọlọ́run ti rí pé kọ́ mọ́ tẹ̀yìn lọ́wọ́ ẹ̀ lórí ọba tún bínú. ẹni tí ò bá ti lọ́lọ́run yóò máa dààmú púpọ̀ bẹ́ẹ̀ sì ni tẹ́lẹ̀mí bá ń bẹ nínú ìṣòro àṣìọ̀rọ̀ sọ ọlọ́run ẹni ọlọ́run ò ṣe dáa oṣù lóyún ṣe ká la sanakitobo máa kọ́ ló gbogbo nǹkan ẹ̀fẹ́ nu sọ pátá sọ́lọ́ a gbọ́dọ̀ kíyèsí ara ọlọ́mọdé a sì wí ọlọ́mọdé a sì sọ́sọ́ lọ́n tó dá wa ọlọ́wọ́ bá ní wa mimman khalaqna ummatun yahduna bil haqqi wa bihi ya'dilun. wa mimman khalaqna ummatun bil haqqi wa bihi ya'dilun. alladhina kadhabu. والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم وأملي لهم إن كيدي متين ọlọ́run ọba ó fi ọ̀rọ̀ tiwọn yẹn nígbà tó sọ̀rọ̀ nípa àwọn orúkọ rẹ̀ bọ́lọ̀ ń ṣe fẹ́ ká máa bọ́ òun lò nípa orúkọ òun ká máa fi àbùkù kan orúkọ ọlọ́run ìdí nìyẹn tó fi jẹ́ pé kódà ìdán kọ orúkọ ọlọ́run ọba sí ó gbúdọ̀ mú wọlé ìgbọ̀nsẹ̀ níbi tó kọ ọlọ́run ọba lápọ̀nlédè ọwọ́ afẹ́ wọnú tọ́ílẹ̀tì wọ́n wá kọ ọba mú alukurahani lọ́wọ́ àbí wọ́n kọ orúkọ ọlọ́run ọba kódà òka tó ń lò tí wọ́n bá kọ Allahu sí àbí arahman ó yọ òní mú wọ tọ́ílẹ̀tì níbi òkọ ọlọ́run ṣe tóbi tó ẹlòmíì wá lè béèrè pé ọ̀dà fóònù wa tí kùránì ń bẹ́ńbẹ́ ńkọ́ táwọn orúkọ ọlọ́run ọba ń bẹ́ńbẹ́ bó la ṣe fẹ́ ṣe yẹn tá a bá sì fi fóònù síta wọ́n lè mú lọ kọ́mọ́ àdìwọ́ mọ́ rí pé ẹ̀sìn lámà láàbẹ̀ ṣe báyìí o ní fóònù two hundred thousand ó tún lọ. là ṣe é rí kùránì tí ń bẹ lórí fóònù kì í ṣe kùránì torí pé wọ́n bá fọ́ gbogbo fóònù ń gan ni tó ti yé tó o bá ti pa tó o sọ àpò kì í ṣe kùránì ló mú wọ bẹ̀ so ìdájọ́ tibẹ̀ nìyẹn àyùmọ̀ ìbẹ̀rẹ̀ lè fẹ́ wáyé lérí ẹ̀ ṣùgbọ́n dídú kùránì gangan àbí takàndá kan tí wọ́n kọ orúkọ ọlọ́wọ́n ọba sí orúkọ ọlọ́wọ́n ọba tóbi púpọ̀ àgùdọ̀ mú wọ bẹ̀ kátó wá sọ wípé ọmọ wa yàgbẹ́ ẹ wá wá pépà tẹ́ fi nù di yẹbi kan náà nípa ah, awẹ́ kíní kùránì ni ẹ̀gbẹ́ ọlọ́mọjà fọ́ afọ́nú lóbìnrin. amina. bíyàn bá ti ṣe ẹsẹ̀ gbé lórí ìyàwó ẹsẹ̀ òye òtún lẹ́kọ̀ọ́ wọ́n wá sọ fún ọ lábàá english bí ó ti máa bímọ fún ọ náà ni. sàtífíkẹ́ẹ̀tì rẹ òun méjì ló fi sọ bẹ́ẹ̀. Allahu akbar. lórí náà bó o ló ṣe ṣe bí bébà náà ni àdánwò ni jama ọlọmọdé yìí ó mọdé yìí ó sì mú. obìnrin tí ò lẹ́sìn àdánwò ni ọyẹ àyà kùránì odidi àwọn ẹ̀kọ́ ọlọ́bí lùdí fọ́mà ọlọ́mọbìnrin ṣe wa. ọlọ́wọ́n bá ròyìn títóbi orúkọ ẹ̀ asọ̀rọ̀ púpọ̀ lórí yẹn ní tafsiri wa lánàá ọlọ́wọ́n bá wa ń sọ̀rọ̀ nípa àwa àlèhùnmọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam àlèhùnmọ́ gbẹ̀yìn àlèhùnmọ́ tó pé ìwé tó pé lọ́lọ́wọ́n ọba fi ránṣẹ́ sí wa òjíṣẹ́ tó pé náà lọ́lọ́wọ́n ọba ṣe lójíṣẹ́ kan yìí tíṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ ṣàlàyé fún wa lánàá pé kí la fẹ́ sọ nípa ètò ìgbésí ayé tá à ní rí tọ́ka sí lára ànábì bó o bá lówó lọ́wọ́ àwọn ànábì owó ń bẹ láwọn àsìkò míì bó o bá sọ pé òní ìgbà míì ń bẹ kò ní í sí nǹkan kan lọ́wọ́ ànábì tànàbí ó máa béèrè àlejò kan dé wá bá ànàbí níjọ́ kan sallallahu alaihi wasallam ànàbí wa àlejò yìí sì fẹ́ sùdọ̀ ànàbí ànàbí wa fetí kọ sàábì kan pé ẹ lọ lé ẹ lọ kọ́kọ́ lọ béèrè ilé náà pé ṣé nǹkan bẹ́ẹ̀ lé o tá a lè fa àlejò jẹ wọn náà tó fẹ́ má àlejò wọlé kọ́kọ́ wo ilé náà bí nǹkan wà lẹ̀ gbàtàn dọ́dọ̀ ìyàwó ànàbí àkọ́kọ́ yóò ní pé ah kò sí nǹkan nulẹ̀ ilẹ̀ àlùmá omi omi nìkan arábìnrin ẹ tún lọ ọ̀dọ̀ nígbà tí ìṣe nìkan nígbà tí ìṣe kan ẹ tún lọ ọ̀dọ̀ mi náà ìdí ìṣe yọkan ni tún lọ ọ̀dọ̀ eyín náà eyín náà wá sí dọ́dọ̀ ẹ tún ní à kò sí nǹkan ilẹ̀ omi ẹ tún lọ mí náà ẹ tún dọ́dọ̀ ẹ wọ́n bá rí gbogbo wọn ká gbogbo wọn omi nìkan ní subhan inú ilé anabi sallallahu alaihi ẹni tó ṣe wípé la yadkhulu ahadul jannata illa ba'da ẹnìkan ò ní wà lè jẹ́ náà lẹ́yìn ìgbà tánábì bá tó wọlé ẹ̀wọ̀n kan kò sí nǹkan nínú ilé sallallahu alayhi wa sallam bọ́ ọba wa ń sọ pé ò ní ó tún rẹ̀ kọ́ lára anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú condition tó wà yẹn bó bá lò jẹ́ baba ẹ̀kọ́ ń bẹ lára anabi bó o la anabi ṣe lo ipò ìjẹ́ baba lórí àwọn ọmọ bó o bá lo jana bó o la anabi ṣe lo ìjẹ́pọ̀ àná nígbà tó fọmọ lọ́kọ bó lànàbí ṣe bá Àlì lò ìwọ tó jẹ́ bàbá tó fọmọ lọ́kọ ó kẹ́kọ̀ọ́ látara ànábì sallallahu alaihi wasallam bó o bá sì jọkọ bó lànàbí ṣe báwọn ìyàwó ẹ̀ lò èyí ó tún rẹ́ kọ́ lọ tó pọ̀ lórí yẹn béèyàn bá jọ mọ ṣẹ́ ànábì ti bá yàn ṣiṣẹ́ rí tó ṣiṣẹ́ lọ́ndẹ̀ yàn ẹlòmíì ń bẹ inú àdẹ́wò ta níláyé lẹ́nìí bẹ́ẹ̀ lómi bá ń ṣiṣẹ́ lábẹ́ rẹ ọkàn rẹ oníbalẹ̀ gbogbo bí ó ṣe jìn ọ́ lẹ́sẹ̀ tó fi ṣubú òun náà ni ó máa san bí ó ṣe ti ọ̀gá rẹ̀ yẹn ṣubú ni ó máa san kódà yóò máa sọ fáwọn kọ́sítọ́mà gan wípé à gbogbo sẹ́tẹ̀ ń rí àwa tá à ń ṣe náà nìyí ọ̀gá wo ráyè mọ́ àwa tá à ń ṣe náà nìyí tẹ́ bá fẹ́ mọ ẹ ṣáà wà máa pàdé àwa níbí báyìí ó sì ń tọrọ àlùbáríkà ìdíjà àdúrà tọ́ka ṣe fún ọ gan níjọ́ tó kú lọ́dọ̀ ẹ̀ tọrọ àlùbáríkà fún ọ pé ọlọ́run jẹ́ olú àlùbáríkà ó ti tó fún ọ pẹ̀lú àníyàn tó o bá fi bá yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bó o bá lówó ó kàn dá bísínẹ́sì kan lè ó fa àwọn èèyàn bẹ̀ ìwọ gan lè má yọjú bẹ̀ ọkàn ló sì balẹ̀ ṣùgbọ́n ò tó bẹ̀ nísìn bó bá dálẹ̀ bó bá rìn jìnnà kó o tó dé ẹja rẹ yóò di rárá. Allahu akbar. bóyá ẹja ẹja ẹja dá fish pond lẹ̀ ẹ̀wọ́ gbówó kalẹ̀ ẹ̀ mọ̀ bá a mójútó ngbọ bá dé ẹjọ òjì ṣe afẹsì la rárá làwọn ẹja yìí rárá bò ó ìbẹ̀rẹ̀ nìkan ojú ẹgbẹ́ àfa ẹ̀ mọ̀ ṣe òun kìíní kan àwọn ẹja tààrà last week yẹn ó tóbi dáadáa pé ah, ẹja pẹ̀ wẹ́ wa ẹjẹ ìwò ṣébì náà àdánwò kò sí òótọ́ mọ́ ọ̀rọ̀ ọkọ̀ ogbóbẹ́ nìkan yóò ba iye ọkọ̀ yẹn jẹ́ débi wípé ngbà ọba gorí odó ni ó gbé kalẹ̀ wájú tá a rẹ èyí rí tó rí ó ti lọ́ra tiẹ̀ anabi náà ṣiṣẹ́ lábẹ́ yẹn sallallahu alayhi wa sallam ìwọ́n tó bá ń ṣiṣẹ́ lábẹ́ yẹn kọ́ ṣe anabi sallallahu alayhi wa sallam kò jàǹbá ọ̀gá ẹ̀ ó tún wá ṣiṣẹ́ lábẹ́ obìnrin ìyá wa Khadija ẹ̀kọ́ ń bẹ anabi tún wá darí ó darí àwọn èèyàn tó pọ̀ gẹ́gẹ́ bí olórí èyí ó tún kẹ́kọ̀ọ́ lára anabi sallallahu alayhi wá síbi téèyàn fẹ́ sọ̀rọ̀ sí láyé téèyàn ní bá anabi ń tí kò dẹ̀ sí lára ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ bẹ́ẹ̀ kò pé bẹ́ẹ̀ lára àwọn tó ṣáájú kò yí sí sàbùkù fún wọn torí pé Ọlọ́run ọba ò ṣe wọ́n lópin òjíṣẹ́ ni ìjópin ànábì ọlọ́run tọ́lọ́run sí ànábì ló fi pé lára ẹ̀ bẹ́ẹ̀ torí pé ànábì mi ò ní wá mọ́ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sí ànábì ní pípé ó ṣe kuraani ní pípé ó ṣe àwọn àlewúmọ̀ rẹ̀ ní pípé ẹ wo Islam bó ṣe ń dá sí ètò ìbágbépọ̀ ẹ̀dá ló ń dá sí ètò ìjọsìn ló ń dá sí ètò òṣèlú ló ń dá sí ètò ọrọ̀ ajé ló ń dá sí ètò ìgbáyédẹrùn gbogbo ẹ̀ lẹ́ẹ̀mọ̀ rí tọ́ka sínú Qur'an nínú hadith anabi ló ìdí nìyẹn tó fi pé bẹ́ẹ̀ ọlọ́run ọba wa ń sọ nípa àlèhùnmá tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ni wa mimman khalaqna ummatun yahduna bil haqq. الحق وبه يعدلون وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون ọlọ́wọ́ bọ́nú àwọn ẹ̀dá tá a dá ẹ̀dá ọlọ́wọ́ bá pọ̀ àwọn kan ń bẹ tí wọ́n ṣáájú wa níbi dídá ọwọ́ kẹyìn ayé làwọn àlùmọ́ ànábì wa ọlọ́wọ́ bá sọ pé nínú àwọn tá a dá ọlọ́wọ́ bá ṣàwálẹ́sà lọ́tọ̀ lórí jẹ́ pé ẹni tí ń bẹ lọ́wọ́ kẹyìn ayé tí ó tò lẹ́yìn ànábì ó ṣe rẹ̀ àsìkò òsìn ànábì lónìí sallallahu alayhi wa sallam torí pa àdánwò tó ní níjọ́ ìjàlè kìámà kò ní ríbi tòsí kò lè tò lẹ́yìn isa torí pé kò sí nínú àwọn tó bá lògbà kò lè tò lẹ́yìn musa musa dá wọn tiẹ̀ mọ̀ ìwọ sì ní òtí lò sílẹ̀ yà nẹ́bí ńbọ̀lọ́wọ́ abẹ́ tòsí. gbàtọ́ lọ́wọ́ ó sì mọ ìkẹyìn ayé tó wá náà ni tó fi jẹ́ pé àsíá tànàbí gbé wájú bí adúgbòlódò ọlọ́run pa wàá o tí ì ní mọ iye ẹ̀ ó jọ bójú àlùkìyàmà ẹlòmíì ọmọ ni wọ́n wà nígbà tó bá ti di pé òun ṣe bẹ́ẹ̀ ẹ wá sọnù náà nígbà tí ò bá rí nígbà tí ò bá <laughs> wàmímọ́ ní kàlákọ́nà nù àwọn tá a dá ọlọ́run nù àwọn ẹ̀dá táwọn ọlọ́run ọba tá a dá. ummatun yahduna bil haqq. àwọn àlùmọ̀ kan bẹ ummatun ọlọ́run ọba nù àwọn tá a dá àwọn àlùmọ̀ kan bẹ nínú wọn àwọn àlùmọ̀ wo ni àfọwà ibn kathir nínú tafsiri tiwọn wọn ni wal muradu fi hadhihi hadhihi ummatul muhammadiyya. sallallahu alayhi wa sallam. pé umma tọ́lá wọn bá ń sọ nínú àyà yẹn àfa ibnu kathir wọn lòun náà ni aliuma àwa aliuma anabi sallallahu alayhi wa sallam. wọn làwọn aliuma yìí ọlọ́wọ́n bá ní yahaduna bil haqqi. yahaduna bil haqq. wọn a máa mọ̀nà ìmọ̀nà yóò máa jẹ́ tiwọn pẹ̀lú òdodo tí wọ́n gbé lọ́wọ́ orí òdodo ni wọ́n dùn ó lé lórí ìdí nìyẹn tó jẹ́ pé kò sí báwùjọ mùsùlùmí ṣe burúburú tó bẹ́ẹ̀ nìkan bá ṣe tó tako súnà tó tako alùpùpù ààrẹ nìkan tí ó tako nǹkan yẹn òòrì ló jẹ́ fún wa tẹ́lẹ̀ mi bá ń sọ pé ẹ wo ni káwa mùsùlùmí máa sọ pé lè yọ̀ dá ah, bọ́lá ń ṣe dá àwọn àlùmọ̀ ìsìlámù yẹn ìyẹn ni ò sí nínú àwọn tí kì í ṣà wa tó ní kálukú ń ṣe tiẹ̀ bó ṣe wù tẹ́ẹ̀sì ní rẹ́ nìkan tí ó gorí rédíò tí ó sọ pé lè yọ̀ bá ti súnà ìsàmù ń o kó wa ni ó ṣe tiẹ̀ bó ṣe wù ẹlẹ́kùn bẹ́ẹ̀ ẹlẹ́rìn ń bẹ oníjó ń bẹ onídìdù kúkú ó ń bẹ wọ́n mọ àwọn nìkan gbẹ kí ni dẹ̀lílù kò dẹ̀lílù kò sí dẹ̀lílù kankan náà bọ́ bá ṣe bọ́ sí ọwọ́ náà ni ọ̀pàdé ọlọ́run lẹ́sẹ̀ oko sọ pé n sọ òrí bẹ́ẹ̀ ìdí nìyẹn sọ pé àwọn àlìwú mọ̀ ọ̀hún náà máa mọ̀ náà. wọn á dúró lórí òdodo wọn á pè kéèsì ara wọn wọn á gboru ewúro síra wọn lójú rárá bẹ́ẹ̀ ṣe ń ṣe ànábì ò ṣe bẹ́ẹ̀ bó ṣe ká ìjọba ẹ̀ ṣe rè torí pé òdodo kan ń bẹ tó pa wá pọ̀ kùránì pa wá pọ̀ ànábì pa wá pọ̀ kíbílà kan náà ó pa ogun wá pọ̀ ìdí nìyẹn tó fi máa ń rí bẹ́ẹ̀ láàrin wa kì í ṣe pàǹjà kì í ṣe pa amúra wa lọ́tà ẹnìkan tó gbé wàhálà ń súnà pọ̀ mú ní tẹ́ fi mọ̀ pé wàhálà ń súnà pọ̀ tó súnà bá ń sọ pé ẹ bídíà ló ṣe bídíà ló ṣe ẹ wá bílẹ̀ pé sọ sọ pé ni yóò wọ náà ni ẹ rí tí súnà bá yé lóòótọ́ yóò ní ara mi ni ó wọ náà ọmọ ìyá mi ni yóò ní kọ́mọ̀ wọ náà ni èyí tó ń sọ òun ò sọ pé yóò wọ náà lórí dẹ́gbẹ́ ẹni tí súnà bá yé bó ti yé bó ti tọ́ àti bó ṣe yẹ tó yẹ kó súnà ló pe rẹ̀ kò ní bọ́ta kó máa pe mùsùlùmí kan lọ́mọ náà akálẹ̀sẹ̀ ó lè sọ pé bí èèyàn bá ṣe nǹkan báyìí ó lè wọná ṣùgbọ́n ìwọ lágbájá ọmọ àfi ẹni tẹ́rì bá ń bẹ wípé tọ́ ọlọ́run sọ pé ẹni báyìí ọmọ náà ni abúlé habi ọlọ́run lọ́mọ náà ni. sayasula nara vata lahabu. àwọn míín sì ń bẹ táwọn afa àyànà rẹ pé ẹni tó bá ṣe nǹkan báyìí tẹ́ bá sọ fún tí ó sì jáwọ́ lórí ẹ̀ sọ pé kèfèrí ni ó ní mọ́jẹ̀kù ṣùgbọ́n kọ́ wa kura ẹ̀ láàfọ̀ ń sún náà kọ́ wa sọ gbóyè di kèfèrí gbẹlagbada yọ wọ náà ẹ ọtí ló ń mu ó ń mutí ó ń mutí ọ wọ náà ń rọ o má sọ pé yóò wọ náà dé sọ pé ìwà pòkì lèyí tó ń ṣe yìí o ẹ̀ṣẹ̀ lélẹ̀ yìí o ọ̀n ṣe lọ́hùn o kọ́dà ó wá ó lè má dá sí pé mi dá sí ọ̀dọ́ pé mo mutí ṣùgbọ́n sí ẹ̀ dá sí nítorí pé yọ wọ ara o àní yọ wọ o. ìdí nìyẹn tó fi jẹ́ kó àwọn nǹkan yẹn àìmọ̀kan nígbà míì ẹlòmíà wá di wọn lé ìpáǹlé ń bẹ lára ẹ̀ tẹ́lẹ̀ yóò wá sápamọ́ sábẹ́ súnà kò wá ní fìmọ̀ yẹn kò ní fi sọ súnà ò kọ́ àwọn èèyàn sínú náà èyí tí súnà ń ṣe ni wípé ìtànẹ́bì ṣe iná ní kájọjọ máa ṣe kódà àwọn àáfàá sọ wípé tànẹ́bì bá sọ pé kìnnìkan fi náà rí inú náà ni tí ìbá ti ṣẹ bọ ẹnu wa ò gbá láti sọ wípé lágbájá ọ̀wọ́ náà anábìrin máa asfala fọkàl kàbẹ́yìn mínà ìsáre fàfin náà anabi ní èyíkéyìí nínú aṣọ àbísòkúta báwọ̀ tó bá ti kọjá kókósẹ̀ iná ni ó gbà ń tẹ̀ bádìsì yẹn ṣe rí yẹn àwọn àfa súnà wọ́n ní túmọ̀ rẹ̀ kọ́ ni pé mọ̀ wá rẹ̀ nìkan ṣòkòtò rẹ̀ kọjá kókósẹ̀ ọmọ náà ni ọ́ àwọn àfa ní túmọ̀ rẹ̀ kọ́ nìyẹn kí ṣe túmọ̀ rẹ̀ nìyẹn ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ tó tóbi ni ẹ̀ṣẹ̀ tó bá wá tóbi bó bá wọ ọlọ́run ó lè bìyàn léèrè ọjọ́ ìgbéyàwó kìámà kó fi bìyàn bó bá sì wù ú ó lè má bì ẹni yẹn ó lè wọ àwọn dáadáa míì tó ṣe kọ́lọ́wọ́n bọ́ fojú fún. inna Allah la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. inna Allah la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. ọlọ́run ọba ò ní foríjì gbogbo ẹni tó bá ṣẹbọ kú ṣùgbọ́n ẹni tó bá ṣe ẹ̀ṣẹ̀ tí ò tẹ́bọ̀ ọlọ́run lè forí jẹun tó bá wù lérí ẹ̀ lábẹ́ mọ̀ṣíà yẹn náà ni kó wọ́ wá kó rẹ̀ níjànú tó bá ní ọlọ́run ó fi wọná tí ò bá fi wọná kọ́ tó bá lọ́lọ́run ò ní fi ọ́ wọná tó bá bí ọ́ ńkọ́ ibẹ̀ yẹn gbogbo àwa kóra wa níjànú lérí abala bẹ̀ yẹn tí ì bá ti ṣe bọ̀ akóra wa níjànú lérí ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyẹn ò ní sọ pé ká mọ̀ mọ́ pé ẹ wá sá kíyèsí lọ́lọ́wọ́n bá fi ròyìn wa pé wa mimman khalaqna ummatun yahduna bil haqqi wa bihi ya'dilun. wa mimman khalaqna ummatun yahduna bil haqqi wa bihi ya'dilun. ọlọ́wọ́n bá láwọn àlèhùnmọ̀ òun náà àwọn tá a dá àwọn àlèhùnmọ̀ kan bẹ nínú wọn wọ́n yàtọ̀ sí gbogbo àwọn tó ṣáájú wọn yahduna bil haqqi ìmọ̀nà òdodo náà ni wọ́n gbé lọ́wọ́ bọ́rọ̀ bá dàbí ẹni wípé kò yọra wọn wọn ní sọ́ọ̀sì wọn dárọ̀ padà sí kuraani ń bẹ sunna ń bẹ wọn dá padà síbẹ̀ ọ̀rọ̀ bá yanjú láàrin ara wọn wa bihi ya'dilun. yahduna bil haqqi wa bihi ya'dilun. wa bihi ya'dilun ay wa bihi ya'maluna wa yaqdun pẹ̀lú òdodo tí í ṣe alukur'ani yìí yaadilu ayé amalu náà ni wọ́n fi máa ṣiṣẹ́ gbogbo tán bá fẹ́ ṣe wọ́n wò kí lọ́lọ́wọ́n bá wí wàyàkùdùn kódà tán bá fẹ́ dájọ́ ìdájọ́ wo lọ́lọ́wọ́n bá sọ lórí nǹkan yìí nínú alukur'an ọlọ́wọ́n bá ròyìn àlùmọ́ anabi sallallahu alayhi wa lórí eléyìí ẹ máa wà wá mú mi ní bí dáadáa bá ṣẹlẹ̀ sí wa àníyàyọ̀ pọ̀rọ̀ bàbá bímọ a ṣe níwọ̀ntúnwọ̀nsì à ní sọ wípé ọ̀yá ẹ̀kọ́ ti jáde àwọn bẹ̀rù àwa mùsùlùmí ti máa ṣe bẹ́ẹ̀ o yọ yọ àyọ̀pọ̀rọ̀ níbi tó o ti ń dunnú ayọ̀ tiẹ̀ ó sì tún máa bà àwọn èèyàn tọ́lọ́hún o ṣerú ẹ̀ fún ó máa bà wọ́n nú jẹ́ lóbi jẹ́ pé àwọn ẹni ọlọ́run tọ́lọ́hún bá ṣoore fún wọn bínú wọn bá ti ń dùn ẹ̀rù ó tún máa bà wọ́n pèrè ọlọ́ yìí tó o sì ṣe fún mi yìí aládùúgbò mi ti ń bẹ lọ rú ẹ fáìmọye ọdún ò sí fún ìwọ̀nba ni mo gbúdọ̀ ṣe àyọ̀pọ̀rọ̀ ma ìwọ̀nba ni mo gbúdọ̀ ṣe fìsànfìsàn ma kí dunu tèmi má ma bíbànújẹ́ fún báwọn ẹni ọlọ́wọ́n ọba ṣe máa ronú nìyẹn ẹlòmíràn mọ̀ ọ yẹ kó fà á kì í ṣe pé wo fífa yẹn ò sí ṣùgbọ́n wọn á ṣe níwọ̀ntúnwọ̀nsì. kìí ṣe pé wo fífẹ́ lójú kìí ṣe pé kò sí ṣùgbọ́n wọn á ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì wọn ò ní ṣàṣejù wọn ò ní ṣàṣetò bọ́lá wọn bá ṣe dá àwọn tó jẹ́ ní ọlọ́run nìyẹn ìṣesí àwa mùsùlùmí nìyẹn bákan náà bí n tí ò tẹ́mù mi ní lọ́rùn bó bá ṣẹlẹ̀ sí mi náà ṣe sùúrù kò ní sí sọ́sọ́ lọ́hùn bẹ́ẹ̀ bá wa wo ẹlòmíì tí kì í ṣe mùsùlùmí bí dákanú dámẹ́wàá nǹkan tó ṣe mùsùlùmí bá ṣẹlẹ̀ sí kódà wọn ò fún lábẹ́rẹ́ oorun ni ẹ̀sájì ó sùn tó bá tún díẹ̀ tó fún lábẹ́rẹ́ mi tó bá tún díẹ̀ tó fún lábẹ́rẹ́ mi. ẹ wà á dọ́dọ̀ mùsùlùmí àdánwò ó ṣẹlẹ̀ sí oní òtúmọ̀ ṣe wá sí oní òtúmọ̀ ṣe wá sí fún yín ìyẹn òtúmọ̀ sí pé nǹkan yẹn ò dún ṣùgbọ́n ti kó gbogbo ẹ̀ sọ́dọ̀ ọlọ́run torí pé minna inna lillahi wa inna ilayhi raji'un. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال pẹ̀lú ẹ̀mí àdínkù ẹ̀mí yóò máa dán wa wò pẹ̀lú àdínkù dúkìá. naqsi minal amwal. ọ̀tàmọ̀ràn àwọn nǹkan oko ó ronú pé lọ́dún yìí ó yẹ kó pọ̀ a sì dínkù. wọ́n fẹ́ máa rọ́. bàbá ìṣeré sọ́ọ̀bì ẹni tó bá lè ṣe sùúrù ọlọ́run ní ẹkú kú oríire. bàbá ìṣeré sọ́ọ̀bìrì. onígbà ẹni tó pè ní tiẹ̀ ń ga ṣé wọ́n lónìí ni kì í ṣe tiẹ̀ náà nínú ń táwa mùmíní tọ́lọ́wọ́n bá ṣe fún wa nìyẹn kò sí fáwọn míì wọn ò ní rárá bó ti wùlẹ̀ kó mọ́ làwọn yorùbá náà fi máa pòwe òwe àsàmọ̀ ọ̀rọ̀ aláìbẹ̀rù ọlọ́run wọn èyí ò tófò èyí ò tófò fìlà àmọ́lé ó kú pẹ́ẹ́kì. ilaha illallah. bí nǹkan kan bá tẹ̀lẹ̀ sí mùsùlùmí ah adúpẹ́lẹ́ ọ̀dọ́lọ́hún yóò bá tún fọ́ lé fìlà adúpẹ́lẹ́ ah, ọ̀dọ́lọ́hún ọlọ́run náà ló mú wa ìbí ìdílé rẹ̀ lùkùtà adúpẹ́lẹ́ ah, ọ̀dọ́lọ́hún fìlà rẹ̀ bá kú pẹ́ẹ́kì ẹ wo yorùbá èyí ò tófò èyí ò tófò kí wàá ní kó àmì gbígbà fọlọ́run ọba náà nìyẹn bọ́ọ̀ bá wa gbà ọlọ́pàá tó bá wa mú ẹni tí sẹ lẹsẹ lẹ sí ìjọ kìnìún wọn ni ó jẹun Ọlọ́hun ó jẹun ìjọ kejì wọn ni ó jẹun Ọlọ́hun ó jẹun ìjọ kẹta gbàtó dọwọ́ rẹ̀ lẹ̀ ó ní ẹ̀dá kò sí mórí fùfú kò sí fùfú ládùúgbò kò sì sí nǹkan bí òkèlè gbọ́dọ̀ tí fi ń bẹ̀rẹ̀ láti jẹta èyí tí ń bẹ lẹ̀ wọ́n ti kó tọrẹ gbogbo èyí tó bí ẹ̀kọ́ ńkọ́ wọ́n ti gbẹ́kọ̀ lọ́jà wọ́n ti gbé ẹ fẹ́ pààyàn ni kò sóúnjẹ kankan lẹ̀ ọ padà ṣe sùúrù túláàsì kọ̀ wá nílé ládàá. ọ̀sánlẹ̀m in aradallahu amran. ọ̀sánlẹ̀m ìdí aradallahu amran. fa atruku máa lórí ìdòlè máa lórí ìdòlè fàájúrùkù máa lórí dòlè máa lórí dòlè. èyí tá tó wa èyí tó sì kù díẹ̀ káàtó náà kì í ṣe pàwọ́lá perfect ọlọ́run ọba ni àwọn tó níyẹn lára mùmíní nìkan ni mùsùlùmí àwa nìkan ni ọlọ́run ọba jogún yẹn fún ọlọ́run ọba ni wàá bí àdìlú. wàá bí àdìlú pẹ̀lú òdodo tí wọ́n dì mú yẹn ọ̀rọ̀ ọlọ́run àti ìlànà ànábì yẹn ni wọ́n fi lò sẹ̀mí ayé dọ́gbandọ́gba ni wọ́n fi lò gbèsè ayé wọn wọ́n á fi dájọ́. walladina kadhabu bi ayatina sanastadrijuhum min haythu la Alamu. anábìwá muhammad sallallahu alayhi wa sallam nínú hadith ètò ń bẹ ẹnu tíra fáwọn bukhari àti muslim anábì jẹ́rìí sí ọ̀rọ̀ àyà kùránì anabi ní la tazalu ta'ifatun ilal haq min ummati la tazalu ta'ifatun min ummati zahirina alal haq la yadurruhum man khadalahum wala man khalafahum hatta ya'tiya amrullah wa hum ala dhalik anabi ní àwọn èèyàn kan ò ní yé máa wà nínú àwọn àlùmọ́ mi zahirina alal haq orí òdodo làwọn ọmọ dúró lé ọlọ́run sì máa ràn wọ́n lọ́wọ́ lórí òdodo yẹn bí gbogbo èèyàn fi lọ síbi wọn á ní ah, ah, tọ́ba àti dójú ọ̀nà àánú ni ẹ kọ́dà bó sọ àwọn nìkan wọn dúró lọ́lọ́run fi sàánú àlèwú mọ́ wá yìí ni irun òfin di mẹ́fà kọ́ bá ti dá bẹ́ẹ̀ tó bá di mẹ́fà ọmọ èké gan ni ẹ̀dá kò ń bọ̀ láti ti rí eléyìí o ọmọ èké gan ni ó dìde ló sọ̀rọ̀ nísìn kò ní yé mọ́ wàánú àlèwú mọ́ wá yìí àwọn tí wọ́n mọ̀ dúró lórí òdodo ọlọ́run máa la yadurruhum man khadhalahum anábì ní ẹ̀ eh, bá yẹpẹrẹ wọn kò ní kò dùn wọn ẹ láàlì wọn wọn ò rí nàríyùn ẹ bú wọn ẹ bù wọn lólòsì ẹ bù wọn ní wọn ò gbọ́n ẹ ní wọn ò lówó lọ́wọ́ kò sí ìdọ́ka wọn wọn ò ní rí yẹn rò níta dúró lórí yẹn lódodo yẹn àwọn ò dúró lérí ẹ anábì ní wọn àmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tálíkì àmọ́ lọ́wọ́ fi tó bí ó sì máa wà ní àlè wúmọ̀ ènìyàn ló fi jẹ́ pé ọ̀rọ̀ àwa mùsùlùmí kò sí kódà báyé ti wulẹ̀ kó burú tó báwọn èèyàn ti wulẹ̀ kán mọ̀ ṣe rárára dánú ẹ̀sìn ẹ̀ táwọn èèyàn kan tí ò ní báwọn ṣe kan abẹ́lẹ́wọ̀n ọba kó ka wa kúnú àwọn èèyàn bẹ́ẹ̀ gbogbo ìgbà tá a bá ń sẹ́kù lérí lẹ̀ ìgbà tá a yé bá ń jáyà wa àtàwọn àrọ́mọdọ́mọ wa ọlọ́wọ́n bá wa kúrò lórí tọ̀rọ̀ àwa àlùmọ́ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni walladhina kadhabu bi ayatina sanastadrijuhum min haythu la ya'lamun. walladhina kadhabu bi ayatina sanastadrijuhum min haythu la ya'lamun ọlọ́run ọba ní wálẹ́dì iná kazabu bí aya tìná ọlọ́nikẹ́rí gbogbo àwọn tí wọ́n ń pe aya tìná ayé kàlámìnà ọ̀rọ̀ àwọn ọlọ́run tí wọ́n ń sọ pé rọ́ni ọlọ́ni gbogbo àwọn tó ń pọ̀rọ̀ ọlọ́run nírọ́ ọ̀nà wo lèèyàn lè fi pọ̀rọ̀ ọlọ́run nírọ́ òun náà ni kọ́ lọ́run sọ pé bó ṣe rí ni kéèyàn olórí bá mi bí mo ṣe fẹ́ rèé kẹ́yìn ẹ̀dá mi ó ṣe ẹ̀yin sọ pé ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ẹ ti pe ọ̀rọ̀ ọlọ́run ọba yẹn nírọ́ nìyẹn torí pé ẹlòmíràn gba oúnjẹ ìdúgbò lọ́dọ̀ ọlọ́run wọn ò pọ̀ ọlọ́run nírọ́ ni ah, ah. ọ̀nà tó fi ń gbé nírọ́ pọ̀ ọlọ́run ni ọmọ mutí ó mutí ìtumọ̀ pé èyí ń sọ yẹn ọsọ sápá rẹ̀ ni ìtumọ̀ ẹni yẹn ọlọ́run ni ó jìnnà sísìnà ah, ọlọ́run gan ó mọ̀ pé kò yí sí ìtọ́ ń sọ ni pé èyí tọ́lọ̀ ń sọ àpá má parọ́ ma lu jìbìtì ìpọ̀rọ̀ lọ nírọ́ nìyẹn àbí kéèyàn ó tiẹ̀ sọ pé rọ́là nẹ́bí ń pa sallallahu alaihi wasallam ẹgbẹ́ àdìsí sọ wa ń bẹ̀ ọba ni walladhina kadhabu bi ayatina ọlọ́run níṣẹ́ rí gbogbo àwọn tó ń pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́. sanastadrijuhum min haythu la ọba ga bọ́lọ́run ṣe máa ń ṣe náà nìyẹn ọlọ́ni sanasta derejo hun alistidraj ọlọ́ni máa máa dẹ wọ́n lẹ́kẹ́ ọ̀nà wo fi máa dẹ lẹ́kẹ́ owó rẹ̀ wà máa pọ̀ sí i tòun ti bí òṣìṣẹ́ ọlọ́nà yóò wà máa tún jádánwò fẹ́ni tí máa ní tiẹ̀ lẹ́ ibẹ̀ nìkan ni ò tiẹ̀ yìí ìwọ́n tún máa fóun náà máa máa dẹ bàbá ń lé ipò ọwọ́ wọn lè tẹ́ ṣáájú wọ́n tó ń ṣe tọ́lọ́ bàbá ń fa nǹkan wọn á tètè rí fà ju wọ́n tó gbó mọ́tọ́ lọ́ngán lọ bí wọ́n bá ń lé nǹkan wọn á tètè bá ọwọ́ wọn á tètè tẹ́ ju wọ́n tó ń ṣe tọ́lọ́ ń lọ ìyẹn ò túmọ̀ pé Ọlọ́run bá nífẹ̀ẹ́ wọn Ọlọ́run ní sanestadere ju ohun ẹni tẹ́ gbọ́lọ́wọ́n ọba gbọ́ ẹ má jẹ́ kí yìí ó tàn yín jẹ mi ò fẹ́ràn wọn gbogbo ta kó tì wọ́n nínú orí ayé yẹn kíyà wọn ó lè pọ̀ lọ́dọ̀ ọlọ́ni sanastade rejo hàn min haisu laaya alamu. sanastade rejo hàn min haisu laaya alamu. àwọn ọkọ̀ bọ̀kùbọ̀kù ni wọ́n máa lò wọn akówó jẹ wọn akó jẹ bẹ́ẹ̀ nǹkan kò ní ṣẹlẹ̀ ilé ńláńláńláńlá wọn a máa kọ bẹ́ẹ̀ ẹ má sì wá gbọ́ o ọlọ́run ọ̀sọ́ pé òun ò ní ṣe dáadáa fún mùmí nínà o ṣùgbọ́n àwọn èyí tóun bá ń ṣe fún wọn yẹn ẹ má jẹ́ kó disturb yín èyí tóun bá ṣe fẹ́yìn mùmí ní ní ìmọ̀ nìyẹn ìdẹ̀ra ló ń fi ṣe fún yín kó lè ràn yín lọ́wọ́ iṣẹ́ àlìjẹ́nà ni bọ́lá ń jogun lé fún mùmí ní ìdẹ̀ra ló ń ṣe fún kó lè fi rítọ́ ló ń ṣe ni bọ́lá ń jogun ọkọ̀ fún mùmí ní ìdẹ̀ra ni kó fi máa gbéyàwó rẹ kiri àtàwọn ọmọ rẹ kó sì máa fi ràn àwọn èèyàn lọ́wọ́ kì í ṣe kó fi máa ṣe báyìí kì í ṣe kó fi máa kásẹ́wó kiri ẹlòmíì ọkọ̀ tó rà náà ni ó fi jìyà wájú ọlọ́run ìgbà tí ń gun kẹ̀kẹ́ aṣẹ́wó kankan ò ṣẹ́wọ́ sí títì ìgbà tó ń gun ọ̀kadà aṣẹ́wó kankan ò ṣẹ́wọ́ sí títì nígbà ọkọ̀ dé tinted glass yóò ra sí ilẹ̀ kó tó yẹ wọ́n eh, ti ṣẹ́wọ́ níbo ẹ lọ ibi tẹ́ ẹ bá ti ń lọ náà làwọn náà lọ ẹni tí ń sọ yín òjò mọ́ ìgbà tí ń gun báísíkù ẹnì kankan ò dá dúró ìdẹ̀ra tọ́lọ́ ń ṣe fún yẹn nígbà míì bó o bá kì í sára o lè jẹ́ sábàbí ìyà ṣùgbọ́n tó bá wá mọ pàtàkì àwọn ìdẹ̀ra wọn yìí tó rí wípé irinṣẹ́ ni wọ́n jẹ́ láti lè fi rí tọ́lọ́wọ́n ọba ṣe irinṣẹ́ ni wọ́n jẹ́ láti lè fi rí tọ́lọ́wọ́n ọba ṣe ìyẹn ó máa jẹ́ nìyíma ìdẹ̀ra ipò tó wà irinṣẹ́ ló jẹ́ fún wọn láti rí tọ́lọ́ wọn bá ṣe torí pé àwọn ojúṣe kan ń bẹ tí ò sẹ́ni tó lè ṣe é ju ẹni tó bá wà nírú ipò tó wà yẹn lọ láti ràn ẹ̀sìn ọlọ́wọ́n ọba lọ́wọ́ bó o bá wá ṣe ọ̀ràn ní fún ọ torí pé ntọ́lọ́ wọn fi dójú tì ọ ni pé bó o bá wá ṣe ẹlòmíà wá wá lẹ́yìn rẹ òun á sì ṣe ń tó ní kò ṣeé ṣe yẹn ìyẹn táwa mú mi ní ṣùgbọ́n ẹni tí èyí ṣe mú mi ní tí ò mọ ọlọ́run tí ò tó lòdì sí tọ́lọ́run tó pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ gbogbo nǹkan tẹ rí ti ń ga nínú àlámọ̀rí rẹ̀ yẹn gbogbo tó nìyẹn sanastadirijuhum min haythu la ya'lamun. sanastadirijuhum min haythu la ya'lamun. ọlọ́run ní kẹ́ ẹ má jẹ́ kí yẹn ó jọ yín lójú ìwọ mùmíní tó ní má jẹ́ yẹn ó bà ìmánì rẹ jẹ́ tó fi wàá mọ̀ rò pé ah, aṣọ lọ́sì ṣe déédéé báyìí má rú bẹ́ẹ̀ ọlọ́run ọba ni mò ń dẹ wọn lẹ́kẹ́ ni al-istidraju ni ìdẹ́lẹ́kẹ́ ni eku ọ̀fọ́n tá a fẹ́ pa ẹja dídín tó tóbi orí ẹja yẹn ìsìtìdìrájù ni ó náà wà ní ah ọmọ pọn mi lé o ó dídí orí ẹja èmi náà ọwọ́ akọ́dé ó ti kọ́kọ́ ń jóná ó ní ah ń bolẹ̀ fojú sí láti ẹjọ́ yìí àṣẹ mọ̀ bóyá pàtàkì ni ìsìtìdìrájù ni bọ́rọ̀ kẹfẹ́ rí ṣe rí nìyẹn. والذين كذبوا بآياتنا والذين كذبوا بآياتنا ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n pọ̀rọ̀ lọ́wọ́ ọba nírọ́ tí wọ́n lòdì sífẹ̀ẹ́ tọlọ́run tí wọ́n níbò ní tọlọ́run ṣe jẹ́ gbogbo nǹkan mèremère tẹ̀ ń rí tá à ń ṣe fún wọn yẹn sanasitadirijohum min haythu la ya'lamun. sanasitadirijohum min haythu la ya'lamun. à ń bẹ wọn lẹ́kẹ̀ẹ́ ni min haythu la ya'lamun níbi tí ò ti yé wọn wọn ò mọ̀ rárá kò lè yé wọn báwo ọlọ́wọ́n bá ó lépo ọwọ́ rẹ̀ tẹ̀pọ̀ yẹn kó lè jìyà náà ni. min haythu la ya'lamun. min la ya'lamun. wa umli lahum. wa umli lahum inna kaydi matin. aláàdúrà wa umli lahum ọlọ́run ní wà umúlí làhún àwọn afọ́nimọ̀ tafsiri wọ́n ní wà umúlí làhún èmi ọlọ́run mo dẹ wọ́n lẹ́kẹ́ amuhilihum ṣùgbọ́n alif mim láàmú bẹ̀yẹn ó túmọ̀ amuhala náà ni ká lẹ́kẹ́ ni. وأملي لهم وأملي لهم إن كيدي متين أباني أي وأمهلهم ọlọ́run ọba ni mò ń dẹ wọ́n lẹ́kẹ́ ni wa umuli ilahun tó pé alistidiraj ìtumọ̀ sanustedirijù ìtumọ̀ èdè pẹ́kẹ́límọ̀ yẹn gangan òun náà ni pé ta fẹ́ mú tá a wá na nǹkan tó fẹ́ sí náà ń pè ní alistidiraj ní èdè lárúbáwá ẹ̀ ń fi ń tàn ọlọ́wọ́n bá sanna stẹ́dọ̀rẹ́jù à ń tẹ̀ wọ́n ni à ń tàn wọ́n pẹ̀lú tí wọ́n fẹ́ ṣùgbọ́n wa umuli làwọn mo wá ń dẹ̀ wọ́n lẹ́kẹ́ iná kàìdé mati. wa umuli làwọn iná kàìdé mati. ọlọ́wọ́n bá ní ẹjẹ́ kí wọ́n lọ mọ̀ pé iná kàìdé ète wo làwọn ní lọ́wọ́ ète. tọwọ́ tọ́lọ́run ọba martin ó nípọn ó lágbára pọ̀ gbogbo ètẹ́tẹ́yìn bá ní ẹ máa da ẹ bọ́ lọ́run wájú ni ṣé ọlọ́run ọba ní ìnà kéèdì ètè mi ọlọ́run ọba martin ó nípọn níbi ìròyìn ọlọ́run tá a sọ sáwàá sọ pọ́lọ́run ọba tá a bá wà ń ròyìn ọlọ́run ṣé èèyàn lè pera rẹ̀ ní abdulkaidi ẹrú ọba eléte àwọn àfa níbo la ṣe fẹ́ ṣe ìròyìn yìí sí àti gbọ́dọ̀ mọ̀ pé bọ́lá ń ṣe wíwù àwọn àfa ní mímbá bíi mukọ́bálà ó ní túmẹ̀ kí lọ́lọ́run sọ́lọ́ nídìí kó dé ìtumọ̀ àdùnmọ̀ àwọn àfa ní ìtumọ̀ yẹn ó náà ni wípé ọlọ́run pé pẹ̀lú èyí tá a là ń ṣe yẹn tẹ́ ẹ bá lẹ nírú ẹ̀ lọ́wọ́ èyí tó jù yẹn ló ń bẹ lọ́dọ̀ wọn lọ. innahum yakiduna kaida. wa akidu kaida. ọlọ́run ọba àgbègbè ní ìdí ète ṣùgbọ́n tẹ́ ẹ mọ̀ in tó lè yé yín tẹ́ ń pè lọ́dọ̀ yín yẹn náà ni pé ẹ mọ̀ pé èyí tó jù yẹn ló ń bẹ lọ́dọ̀ ọlọ́run wọn ni ó wà min babil muqabala àwọn sifatu sifatu fi'iliya ó nìyẹn Allahu yastanzi ubihim ọlọ́run yóò fi wọ́n ṣe yẹ̀yẹ́ ṣé èèyàn wàá sọ ẹ̀ ní abdul mustanzi ṣé o lè sọ ẹrú sí ọba yẹ̀yẹ́ yẹ̀yẹ́ <laughs> ẹlòmíì ọ̀rọ̀ òye gbogbo ẹ̀ náà ni ó mọ̀ jẹ́ abudu sí abudu sí rárá sifatu fi'iliya ìròyìn iṣẹ́ ó nìyẹn ète tọ́lọ́wọ́n bá ń sọ ń bì òun náà ni ète tó ju ète lọ a jẹ́ pé gbogbo ète tẹ ní ẹ̀bọ̀ lọ́wọ́n bá níwájú ni. inna kaidi mati. wa umli lahum inna kaidi mati. awalam yatafakkaru ma bi sahibihim min jinnah. إن هو إلا نذير مبين أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين àwọn afúnimọ̀ tafsir ká tó lọ sínú àyà yẹn wọ́n ní anabiwa muhammad sallallahu alaihi wasallam anabi ní inna allaha la yumli li zalim ọlọ́run ọba yóò máa yóò máa lọ alábòsí yóò máa lọ lára hatta ìdá àkàdà títí tọ́lọ́run ó fi gbámú lam yuflit kò lè bọ́ mọ́lọ́run lọ́wọ́ tọ́lọ́run bá ti gbámú ẹ̀ ọ́ wa yọ pọ́rọ́ ọlọ́run ò sí tán tí ó mú ni ìdí nìyẹn àwọn nǹkan wọ̀nyí máa ń fi àwa lọ́kàn balẹ̀ tábàlẹ̀ nìkan oníwájú ẹ̀ ń lẹ́yìn kò sẹ́ni tó lè gbóná wò lójú ẹ̀ àsìkò ọ̀tọ̀ lọ́wọ́ ètò náà àwọn orílẹ̀-èdè kan orílẹ̀-èdè àgbáyé tábà ránjú mọ́ orílẹ̀-èdè mi yóò sì parẹ́ àsìkò tó lóun ò tí tó náà lásìkò bá di tó kò sí ẹni tó lágbára níwájú ọlọ́run inna Allaha la yumli pàápàá jùlọ tẹ́ni ẹ wá jálábòsí ẹ filẹ̀ ẹjọ́ mọ̀ ṣàbòsí tásìkò tó lọ́wọ́ bá gbà mú bá tó ojú gbogbo yín náà ni ó ṣe ọlọ́mọ ṣe wà lálábòsí. àwọn àfáàní inna kaydi matin aṣàlàyé fún wa wípé kẹ́hìndù níbẹ̀ yẹn o náà ni wípé ète torí pé ntọ́lọ́ ń bá wọn lò náà ni pé ọlọ́run ọba ń na dáadáa sí wọn nítorí pé kó lè jẹ wọ́n níyà ìṣesí yẹn ọlọ́run pè ní kẹ́hìndù láti fi gbá wọn mú kán lè jìyà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ká wá ròyìn ọlọ́run pẹ̀lú orúkọ ká ọlọ́run ọba ọba eléte <laughs> àìfi ròyìn rẹ̀ ọ sọ ìṣesí tóun lè ṣe fún ẹni tó bá ṣerú ẹ̀ náà pè ní mukọ́bálà àlàyé táwọn afá ṣe lérí ẹ̀ nǹkan ọlọ́run ọba mi ọba eléte ọba àkà ọba akẹ́ni irọ́ kò sí nínú ìròyìn ọlọ́run ṣùgbọ́n ó fi sọ ìṣe rẹ̀ tẹ́ ẹ bá lẹ́ẹ̀ lè ṣe ẹ bò níwájú lórí irú tẹ́lẹ̀ fẹ́ ṣe yẹn ọlọ́run ọba wa ni awalẹ́mi ẹ̀ dàbà kàrú ọlọ́run ọba ni èyí ṣe ẹ̀ ni ẹ̀yin kẹfẹ́rú ìlú maka ẹ̀yin kẹfẹ́rú ìlú maka ẹ̀ ni àti gbogbo ẹ̀yin tẹ́ kọ́ta nabi sallallahu alayhi wa sallam àti gbogbo ẹ̀yin tẹ́ kọ́ta alukoran ntanka yìí ìwé wo lórí báyìí tó jọrú ntá ń sọ yìí àwọn alámi yóò dáfọ́ kẹrù ìwé wo ni wọ́n máa dáná sí rẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ aha ẹ̀hẹ́n wíìlẹ̀ síwájú sí lẹ́ẹ̀kan sí ẹ̀hẹ́n gbúrọ̀ kò ní ọ̀dà bílẹ̀. alam yatafakkaru ma bi sahibihim min jìn. ọlọ́ni ọlọ́ni yatafakkaru ọlọ́ni èéṣe ẹ̀rọnú ni ẹ̀yin kèfèrí ẹ̀yin kèfèrí ìlú Mẹ́kà àti gbogbo àwọn tó bá jọ wọ́n bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní tí wọn ò ronú ni má bí sahibihim min jinna. má bí sahibihim min jinna. tí wọn ò mọ̀ pé arákùnrin wọn ìyá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam Ma bí sọ ibi mi jìnnà kò sí àìsàn wèrè bó ti wulẹ̀ kó mọ kò sí lára rẹ̀ torí pé tí wọ́n ń sọ ni pé ẹ má da lóhùn orí ẹ ti yí bẹ́ẹ̀ sì ni ẹ fi rí pé ẹni tó bá fẹ́ da òdodo nù tó bá mú àwọn ẹ̀rí kan lọ́wọ́ torí pé ẹ̀rí yẹn ò lè dúró níwájú òdodo bó ti ń sọ báyìí òdodo ń bínú gbogbo yẹn náà rí pé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ lóòótọ́ o wọ́n wá rí i pé òun ò rí èèyàn lẹ́yìn òun máa yóò nira ẹni tó ti ya wèrè ibẹ̀ yẹn ni ó wà á sápamọ́ jẹ́mọ́ ta ló fẹ́ bá wèrè ṣe ìdí nìyẹn nínú tí àwọn èèyàn fi máa bá yàn jẹ́ láyé ọlọ́run kó sọ wa ń bẹ̀. ti ya wèrè kan ti rọ́ lọ́pọ̀lọ́ ẹ̀ bọ́ bá sọ pé ẹ máa kírun ayé wèrè ẹ já gbọ́ lẹ́nu ẹni torí ẹ pé wọn a máa sọ bẹ́ẹ̀ sáwọn àfáà tó dúró dé ńgbà mí wọn ta lẹ fẹ kí orí ẹ ti yí ìyàwó rẹ wọn wá fi lé àwọn ènìyàn jìnnà lẹ́yìn ẹ bọba rẹrin jọ àwọn ènìyàn ìṣẹ̀rí nǹkan àzọ bẹ bọba fi bínú sọ̀rọ̀ díẹ̀ ẹ máa sún sẹ́yìn ẹ máa sún sẹ́yìn Ọlọ́run kò sọ wa ń bẹ ìyẹn ni wọn sọ sànẹbi nígbà tá a ti rí pé yìí tó gbé lọ́wọ́ kò ṣeé bí dànù wọ́n bá ń sọ fún àwọn yẹn pé ó ti ya wèrè ẹ bá wà lábì àmọ́ délédélé ó ti ní àrùn ọpọlọ. wàkọ́lù yá ayélujára nùzílà àlẹ́yìí zikiru iná kálá màjẹ̀nú. àwọn kèfèrí wọ́n pe ànábì pé ìrẹ́ tó lọ́lọ́hún fi ìwé ránṣẹ́ sí ọ iná kálá màjẹ̀nú wèrè ni ọ́. wèrè wèrè orí ẹ ti dàrú. ọlọ́wọ́ bá fún wọn lésì. àwọn alámi ẹ̀ta fákàrù wèrè lè mọ irú ọrọ yìí o lè já ẹlẹ́nu wèrè. àwọn alámi ẹ̀ta fákàrù. ọlọ́run ní ṣé wọn ò ronú ní ṣé wọn ò ṣe làákàyè wọn ni. má bí sọ̀hìbí mi ń jìnnà. ṣé wọn ò ṣe làákàyè ni láti lè mọ̀ pé arákùnrin wọn kò níwà wèrè kankan ọlọ́run bọ̀ sọ pé má bí sọ̀hìbí ń jìnnà ó tún wáá fi mí ń sin mí yẹn lè tẹ̀klíl bó ti wulẹ̀ ọmọ kò ṣe rí kò rìn ní etí bèbèrè rẹ̀ bí bàtà bẹ́ẹ̀ fún yàn ló ń jẹ tọ́wá ní wahal mazid wahal mazid ṣé ó ṣẹ́kù wọ́n lè ní kò ṣẹ́kù ṣùgbọ́n tí yẹn bá ní wàhálì min mazid kódà bó ṣe wóró kan yóò ṣáájú wọn ni ah, eléyìí mọ nǹkan béèrè tó fi mí yẹn sí i wàhálì mímọ̀ bó ti wulẹ̀ ọmọ bẹ́lẹ̀ yìí bó ṣe àhákùnú abọ́ ẹ̀ka ha ṣùgbọ́n tó bá ní wàhálì mazid tó kù wọn yóò ti tán ṣùgbọ́n tó bá ní wàhálì mazid tí mí yẹn bá ti wà ń bẹ̀ ó já mọ̀ pé bó ti wulẹ̀ ọmọ gbàtọ́ lọ́wọ́ bá bá sọ̀tà ọlọ́mọ ọmọ bàrà ànábì tán yányán pé gbogbo ohun tí ń jẹ́ ọdẹ orí kéèyàn máa máa ti ń sọ kò sí nínú sísẹ anabi sallallahu alaihi wasallam. ma bi sahibihim min jinna. ọlọ́wọ́n bá ní awalam yatafakkaru ọlọ́run ní kí ló dé ṣé wọn ò ronú wọn jinlẹ̀ ni ma bi sahibihim min jinna kò sí lára arákùnrin yìí bó ti wulẹ̀ kó mọ min jinna bó ti wulẹ̀ kó mọ àìsàn wèrè àbíṣe sí wèrè bó ti wulẹ̀ kọ́ mọ́ kò sí lára anabi muhammad sallallahu alayhi wa sallam. inú ilá nàbí bí. àwọn ọba ní inú wa ilá nàbí rọ̀mù bí kò sí nǹkan kan tẹ́ ẹ lè pè é inú wa anabi ò jẹ́ nǹkan kan ilá nàbí rọ̀mù olùkìlọ̀ ló jẹ́ mòbí inú tọrọ rẹ̀ sì yéèyàn mòbí inú ẹni tó ṣe pé kò sí àfi tẹ́ ẹ̀ bá fẹ́ gbọ́ lóko tànàbí bá ń sọ̀rọ̀ sallallahu alayhi wa sallam ló fi jẹ́ pé ìpera ẹni ló ń súnà ká mú ẹ̀kọ́ ànábì púpọ̀ bánabi bá ń sọ asọ̀rọ̀ lásọ yé ànábì ó sọ̀rọ̀ yóò tún tún sọ lẹ́ẹ̀kejì yóò ti tún sọ lẹ́ẹ̀kẹta kó lè yé bánabi bá sì ń sọ̀rọ̀ ànábì ó sọ̀rọ̀ lọ́rọ̀ tí ò ní dá bẹ́ẹ̀ nìkan ṣe nǹkan kan tí ò da nínú jàmáà lápèjúwe tó hàn sá anabi bánabi bá gborí mímbà anabi òní dákọ rẹ anabi ni máa bá ana ahadukum máa bá lọrọ jùlẹ minkum anabi òní kíkí la fẹ́ wí nípa ẹnìkan nínú yín tó ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí ẹni yẹn ní wọn mọra rẹ ẹlòmínà wọn mọ pé ah, àbánabi rí mi náà lánàá gbà tẹ́mi náà ṣe ni ọ̀rọ̀ yẹn wàá kárí gbogbo yẹn ṣùgbọ́n tó o bá ti lè mẹ́ńṣẹ́ orúkọ o ti restrict ọ̀rọ̀ yẹn sọ́dọ̀ ẹnìkan bẹ́ẹ̀ sì ni ẹlòmínà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó náà ṣe ń tójú yẹn lọ tí wọ́n ò mọ̀ nínú ẹ̀kọ́ bá nàbí ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn sallallahu alaihi wasallam bá nàbí ó ṣe bẹ́ni tí ó mọ̀ lò ó yàtọ̀ sí bí ó ṣe bẹ́ni tó mọ̀ lò bí yẹn bá fà ìmọ̀ ṣe nǹkan ànábì ó fún ní excuse pé kò mọ̀ ní. náà ròyìn ànábì sallallahu alaihi wasallam in huwa illa nadhirun mubin. in huwa illa nadhirun mubin. ànábì ò jẹ́ nǹkan kan bí kì í ṣe olùkìlọ̀ kan mubin ń tọrọ rẹ̀ yanjú tọrọ rẹ fojú hàn tí bá ń ṣàlàyé ọ̀rọ̀ fún yàn yóò yéèyàn bó wàá lẹsẹ fẹ pè ní wèrè sí ọ̀rọ̀ wèrè má yéèyàn ni ọ̀rọ̀ wèrè ò lójútù bó bá ti sọ̀kan yóò tún sọ mí yóò sọ mí yóò tún máa jẹ àmàlà kò níjọ tí ṣùgbọ́n ẹni àtijọ́ ti ń ọ̀rọ̀ owó ni o bá la káyọ̀ mu nínú tí ń sọ fún yín ṣùgbọ́n ẹni tó bá ti fẹ́ dojú òdodo rú ní tí wọ́n máa sọ náà nìyẹn tẹnìkan bá pè òun wèrè sí kọ́ ọ mọ̀ kì í ṣe tuntun wọ́n ti sọ bẹ́ẹ̀ sanabi wa Muhammad sallallahu alayhi wa sallam kódà fìràwọn sọ bẹ́ẹ̀ sí Musa pé dájúdájú òjíṣẹ́ tí wọ́n rán sí yín lamajinun pé wèrè ni inna rasulakum ladhi ursila ilaykum lamajinun ah, fìràwọn ni ẹni dáhùn rán sí orí rẹ̀ mọ̀ ti yí ọmọ ti yá wèrè ṣùgbọ́n anábì Musa òun òjò tútù ó kó fún padà. قال ربكم ورب آبائكم الأولين kọ́lá ìlú fìràhàn níbi tó ti bẹ̀rẹ̀ ni kọ́lá wa mọ́ rọ́bùlà àlẹ́mí níbi tó ti bẹ̀rẹ̀ ni. kọ́lá wa mọ́ rọ́bùlà àlẹ́mí. fìràhàn ó ní rẹ musa gbọ́nà kí ni sẹ́yìn pé tíyẹn bá ní ta ni ó yàtọ̀ sí kí ni. kẹ́nìkan máa gbálẹ̀ gbà ta ni o àpọ́nlé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni lẹ́wọ̀n pé yorùbá ṣùgbọ́n ẹjọ́ ń gbọ́ ẹ̀mí náà ni ọ̀ gbọ́ yorùbá kí ẹ yà ta ni fìràwọn wà lo kíni fọlọ́n ó ní wà má kò sọ pé mọ́n ó ní má má èyí tó ní tó ní tó ní nùgùdá àbí nùgùdá náà ni bàbá àti pé ó ní má rọ́bùl àlámín. qala wa ma rọ́bùl àlámín. قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين. fìràwọ̀ ni kí ni ọlọ́run rẹ tó ń sọ gànà kí ni gbàtọ́ sọ bẹ́ẹ̀ fún Musa Musa wa Musa tó mọ ọ̀rọ̀ sọ ó wà fún lẹ́sìn naam. قال ربكم ورب آبائكم الأولين. Musa ní ọlọ́wọ́ ọba tó rán mi níṣẹ́ ó náà lọ́ba olùlọ́ba yín onítọ́jú yín olóda yín baba ńlá baba baba yín. la ilaha illallah. àti wọ́n fẹ́ràn ọ̀nà baba ńlá baba ọlọ́run yẹn ni naam. ọ̀rọ̀ yẹn dùn fìrà áwòn wọ́n sọ fún wípé. qala inna rasulakum alladhi ursila ilaykum la majnun. fìrà áwòn wa mọ̀ tó lè sọ owó nìjà ń bẹ̀ ṣé ní musa sọ sí rọ ni ntí fúlàní wàá sọ ni pé iná rọ́ṣù lákun kọ̀sọ́pọ̀ òjíṣẹ́ òjíṣẹ́ yín alẹ́bí oríṣìlá ilẹ̀ ikún tí wọ́n rán sí yín lámàjínú wèrè ni musa wa fún lẹ́sìn kọ́lá rọ́bùl mashriqi. musa ní ọlọ́run ọba tẹ́mi sọ tún gbọ́ sí i òun náà lọ́ba tó ní ibùyọ oòrùn. wal maghribi. òun ló ní ibùyọ oòrùn. wa ma bainahuma. àti tí ń bẹ láàrin ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn ọlọ́run ọba yìí ló ní gbogbo ẹ̀. nǹkan tó ń ta àpinnu. torí yín bá gbé. la ilaha illallah. ẹ wo èsìn wèrè. àwọn ànábì ọlọ́run pàṣọ àpọ̀. wọ́n mọ̀rọ̀ sọ wọ́n sì mọ̀rọ̀ gbọ́ jama ẹ wá òbí fìràwọ́n náà ṣe le tó musa kó fún torí kọ́ lọ́wọ́ ọba lọ́rọ́ ní musa ọlọ́wọ́ musa ti kọ́kọ́ bẹ̀rù tẹ́lẹ̀ gbàtọ́ lọ́wọ́ ní kọ́ lọ́wọ́ bá fìràwọ́ ni a ìní àkàfà ayé tolóhùn mọ̀ ń bẹ̀rù ọlọ́run ká má pa mi ọlọ́run náà láyà káfù ládé yẹlẹ mùsùlùmí ọlọ́run ti bá ti rán yẹn ṣe kò gbọdọ̀ bẹ̀rù ẹ rí pa àwọn èèyàn rọ lọ́wọ́ bó ṣe ń sọ̀rọ̀ sọ́lọ́wọ́ fìràwọ́n ta kọ́kọ́ fìràwọ́n ń bẹ náà ìṣesí fìràwọ̀n bẹ́ẹ̀ nù ìṣesí àwọn èèyàn ẹlòmíà sọ̀rọ̀ ẹ mọ̀ gbà á ah, ṣé wo yóò sì mọ̀ pọ́lọ̀ ló dà o àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó ní ká wọ̀ ọmọ ọlọ́run tó dá wa ọlọ́run má ṣe wálẹ̀ ní tí ó kọ̀tọ̀ ọlọ́run ọlọ́run àti tóbi ọlọ́run wa sallallahu ala nabiyyina Muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi wa ààyè lẹ̀ fún ìbéèrè ní maka ẹlẹ́ẹ̀kejì ni wọ́n tó pe asọ̀láàtò khairun minan náà tó ti yé ṣùgbọ́n ẹ̀rí tó tẹ̀sán jù asọ̀láàtò khairun minan náà lọ́yẹ̀ ká kọ́ máa pè torí pásìkò yẹn gan là ń sùn lọ́wọ́ tàkọ́kọ́ yẹn là ń sùn lọ́wọ́ tó ti yé ṣùgbọ́n àwọn àfa aṣọ méjèèjì náà tó ti yé ọ̀rọ̀ ẹ̀ hádà wallahu alam bàtú wàhálà sọ̀rọ̀ bàbá ìbéèrè tó fẹjú ní ìbéèrè yìí tó bá yá wa padà sí. nọ́mbà tírì ẹyọ kan náà ni nọ́mbà tírì. na wa aleykum naam oníbèrè bere wípé wọ́n máa ń lo ìgbẹ́ eh, elephant irin láti fi ṣe kọfí ní China oníbèrè ló sọ bẹ́ẹ̀ èmi ò mọ̀ pé wọ́n náà máa fi ìgbẹ́ rẹ̀ ṣe kọfí ní China pé sì yẹn lè mu irú nǹkan báyẹn aslan nínú sẹ̀rẹ̀ Islam gbogbo ẹran tó bá ti jẹ́ ẹran àlàálì tá a bá lè jẹ àwọn ẹni tó jáde lára rẹ̀ náà àlàálì náà ni èèyàn lè fi ìtọ̀ màálù kéèyàn fi kí àgbo kò sí tó burú bẹ̀rù ṣẹ̀ríà Islam tó ti wà báyìí kéèyàn fi kí àgbo ànábì ti ní káwọn sàbí ó lọ mú ìtọ̀ ràkúnmí sallallahu alaihi wasallam yóò ètò ewúrẹ́ náà bá máa gbó kan dán fi ètò ewúrẹ́ ṣe ọba lè mú bẹ́ẹ̀ ojú táwọn onímọ̀ onímọ̀ ṣègùn lè fi wò ó lè yàtọ̀ o ṣùgbọ́n ṣé n tó mú yẹn sọ ọ̀sẹ̀ lọ́hùn sẹ̀rí àwọn sọ pé ọ̀sẹ̀ lọ́n lórí ẹ̀ ṣùgbọ́n táwọn onímọ̀ ìṣègùn bá sọ pé ó lè pa ọ́ lára ọ̀pá iṣu mi nìyẹn ṣùgbọ́n àwọn ẹran tí bá yẹ pé àyè jẹ bí ajá itọ́ ẹnu ajá itọ́ rẹ̀ ìgbẹ́ rẹ̀ ká má débẹ̀ erin sáà máa ń jẹ erin àìgẹrin àìjẹ erin nínú Islam so gbogbo àwọn nǹkan ara rẹ̀ yẹn náà a lè lò ó tó ti wà báyìí wallahu alam nọ́mbà nam fọ tó wà lọsọlọ ọkọ jù. àkọ́kọ́ mùsùlùmí lẹ́tọ̀ọ́ èèyàn lè ra nǹkan nǹkan àlòkù tí wọn ò lò mọ́ ìgbàláyé ń bẹ nínú islam èèyàn lè rà á tí a bá rí ẹ̀rí àrídájú wípé ẹni tó fẹ́ ta yẹn òun ló ní nǹkan yẹn èèyàn lè rà á auction yìí bẹ́ẹ̀ wọ́n gba ọkọ̀ lọ́wọ́ ẹni yẹn lábẹ́ òfin òfin mú ẹni yẹn pé ó gbúdọ̀ san owó báyìí tí ò bá ti wá rówó yẹn san ó ti di tìjọba ìyẹn ti wà ní òfin ẹni yẹn náà ti mọ̀ pé tọ̀ òun kò béèrè mọ́ torí pé tìmọ̀ kó fi ti gbéhùn lórí nǹkan yẹn tí àwọn ọlọ́pàá bá wá padà ta nǹkan yẹn nǹkan yẹn ti di tìjọba tó ti yé tán bá padà wá ta ìdájọ́ ìjọba yàtọ̀ sí ìdájọ́ individual so ìjọba lè ta nǹkan yẹn iyekíye tó pa pé ìjọba ìjọba dẹ̀ lè rà so ti yé ṣùgbọ́n gbà mí ń bẹ ọ̀nà àbòsí ni wọ́n fi gba nǹkan yẹn lọ́wọ́ ẹlòmíì tán bá gbà lọ́nà àbòsí sọ ma pé wò ní máa béèrè pé èwo ni tàbòsí èwo ni ti sàbòsí ẹ̀ṣẹ̀ yẹn orí àwọn tó gbà ní tàbùsí yẹn ni ọlọ sọmọtà yẹn kí wọn bá gbà lẹgálì tẹpẹ nìyẹn òfin gba nǹkan yẹn lọ́wọ́ ẹ kò sí nǹkan tó burú yẹn lè ra option wallahu alam tẹsí ọba wà ń bẹ orí àwọn tó gbà lọ́nà àbùsí ni ó jẹ now wàá sọ̀rọ̀ kàtó. mi ò gbọ́ ń tẹ̀sán. now. pé ànábì mi tó ń bẹ̀rẹ̀ yàn láàlà gbogbo ẹni tí bá ń sọ pé ànábì mi tó ń bẹ̀rẹ̀ yàn ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yẹn kì í ṣe òótọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ irọ́ ni àwọn ìjọ ọlọ́mọ díẹ̀ àwọn máa ń dúró lórí èèyàn pé wọ́n ní Gulam Ahmed pé ànábì ọlọ́run tẹ́ ẹ bá sọ pé ń wà sí ẹ bá sọ wípé olùṣèwà sí ṣùgbọ́n pànàbí ọlọ́run rárá rárá ló ṣe ànábì ọlọ́run ẹni tó bá wá di àdí ọkàn yẹn tó lóun gbàgbọ́ nínú ẹ̀ pé ànábì ọlọ́run ni àwọn àfáà nírú ẹni bẹ́ẹ̀ tí ò bá lọ túbá kèfèrí ni o ò gbọ́dọ̀ kú lórí ìgbàgbọ́ òun ò gbọ́dọ̀ kú lórí ìgbàgbọ́ yẹn ẹnikẹ́ni tó bá gbà pànàbí mi wà lẹ́yìn ànábì sallallahu tó sì pèrè mùsùlùmí so ó gbọ́dọ̀ lọ túbá lọ sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n kí ni ìdí tẹ́pá wò lè máa sọ ignorantly àìmọ̀kan ni so àwọn ò tí ì pé kalẹ̀ ká ṣàlàyé fún ẹlòmíì kàmọ́ wà jáde náà lé abá àná ni bàbá mi wà ń bẹ̀ lèmi náà fi wà ń bẹ̀ ọkọ mi ń ṣe lèmi náà fi ń ṣe so àgùdọ̀ tí ì máa pín sàdúkéètì kẹfìrí òun títí tẹ́yìn ò fi ṣàlàyé ẹlòmíì ò mọ̀ bọ́ bá dẹ̀ ṣàlàyé fún bó o ṣe gbé kalẹ̀ ńgbà míì ó lè má jẹ́ òye ọ̀nà tí wọ́n náà fi gbé kalẹ̀ ó lè má jẹ́ òye làbúdàmí ikọ́ mọ́tẹ́lẹ́ jà èèyàn gbúdọ̀ ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ fún un téèyàn bá wá ṣàlàyé yẹn tó clear tẹ́ni ẹni ìntẹ́ẹ̀rí ẹ wí ẹni ẹ̀kẹ́ yẹn pé nítorí dúró lórí oko kúfúrú ni ọwà yìí o pẹ̀lú tó sọ so bí yẹn ṣe rí nìyẹn hada wallahu alam number the next number now wa aleykum salaam wa rahmatulah Naam. láti lè kọjá ń bẹ̀ jazakumullahu khair àwọn afa béèrè wípé tí èèyàn bá ń kírun tí ò bá ṣe sutura èyí tó dáa jù ní kéèyàn mọ́ ní sutura pàápàá jùlọ téèyàn bá ń dànù kí ṣùgbọ́n téèyàn bá ń kírun lẹ́yìn ìmáàmù ó tó ní ìdí sutura mọ́ ìmáàmù ti jẹ́ sutura wa ìdí ìyẹn tó gbé téèyàn bá ń kírun báliwà lẹ́yìn àbá já ní sáfù ó lè gbáwájú àwọn tó wà ní sáfù kọjá ẹ̀rí ẹlòmíràn máa náwó pé ah pé máa gbà á ní báyìí lọ ó lè kọjá wájú yín torí pé ìmáàmù ti jẹ́ sutura fún gbogbo yín tí yàrá wọn dàrún kí èyí tó dáa jù kódà ń bẹ náà àwọn àfa àti wọn sọ pé ọ̀ràn èèyàn ni kéèyàn ó ṣe sutura ṣùgbọ́n àwọn jùmùhùr àwọn tó pọ̀ nú àwọn àfa wọn ní sọ̀rọ̀ yàn pé ṣùgbọ́n ló dáa jù kí ládà ó lè pé kó lè pọ̀ èèyàn wá ń kírun èèyàn ò fi sutura síwájú ẹnìkan wá fẹ́ kọjá kí ni gbèdéke ibi tó lè gbà tá a fi sọpọ́ gbà wájú ẹ̀ tí ń kírun ṣé ẹ rí gbèdéke ibi tá ń pè ní bayna yadayi al-musalli òun náà ni gbèdéke ibi tẹ́sẹ̀ èèyàn wà àti ibi téèyàn ti lè forí kalẹ̀ o lákòójúwe sìn mò ń kírun bí mi ò yẹ sutura ẹnìkan wá ń kọjá lọ́dọ̀ àwọn obìnrin bẹ̀ mọ̀ wá ń rìn lọ́wájú mọ̀ nínú àwọ̀ ọ̀ fọkàn sí irun tiẹ̀ gan tó kí bó ti rí bó ló ṣe rí <laughs> ẹlòmíì máa ṣe bẹ́ẹ̀ bíbà téèyàn á máa ṣe lọ́yọ́ àlọ́yọ́ kà lọ́ fọwọ́ dá dúró níbẹ̀ ọ̀ ìwọ ìlú tó ń kí gan ọmọ tó ń ṣe ni ibi tó ń gbà yẹn kì í ṣe wájú ẹ ní gbà ó ti kọjá ibùsùn wájú ẹ ti ń kírun ni òun dùn wọn ibi tó dúró sí síbi tó forí kàn tẹniyẹ bá fẹ́ gba abẹ́lẹ̀ yẹn lè náwó pé kó padà wájú yẹn wallahu alam naam wa aleykum salaam wa fún jánábà àwọn òkú tí àwa fún yín <laughs> ọlọ́run ṣàánú wa ọ̀rọ̀ bá a ṣe wẹ̀ jánábà ó lálàyé ànábì sọ àwọn àfọwọ́nímọ̀ fíkìw wọ́n ṣàlàyé ẹ̀ ṣe rí làbúdà minal kayfiyati al mashru'a báluwàlá ṣe rí òun téèyàn bá ní àwọn nǹkan tó jọ̀ràn yàn nínú àlùwàlá nìkan lèyìn ó ṣe tó o bá ti fojú tó o fọwọ́ tó o fẹsẹ̀ parí o ti parí nù àlùwàlá dúró àmọ́ ànábì ò ṣe bẹ́ẹ̀ àyè sì mọ ẹ̀yọ́ sọ́jọ́ sọ̀lọ̀ ànábì fímú ọyọ̀nu ó pati ó ṣe gbogbo yẹn so ti báyìí sẹ́ni tí ń sọ pé bá fi wẹ̀ dáná bá fíkìú ti ń sọ ó yé wa torí pé yín tó jọ̀ràn yẹn níbi jánábà òun náà ni nínú ẹ̀ tà mí mùlì jásádì bìlìmọ́ kó mi sá kárí gbogbo ara ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ànábì ò ṣe bẹ́ẹ̀ o so kẹ́fì àbá ànábì ṣe ṣe yẹn òun ni ká tẹ̀lé torí pé bá ànábì ṣe ṣe òun ó ń lọ̀nà tó súnmọ́ tómi ó fi kárí gbogbo ara kódà òun bẹnu àwọn àfa àwọn mọ̀lìkíyà wọ́n sábà mọ̀lìkì wọ́n lẹ́ni tó bá mọ̀ mọ̀ kódà tó yẹ pọ́nà tó fi ṣéun ó ti mú àwọn ọ̀ràn yẹn bẹ̀ wá ṣùgbọ́n mọ̀ mọ̀ fínú fínú òun ò ní í ṣe báyìí bí ṣe ṣe àwọn àfààní bá tọ̀la amalu iṣẹ́ yẹn ọlọ́run nígbà lọ́wọ́ tí kìí ṣe kí báyà omi ò tó àbí nǹkan kan ló fi wá padà òfin wẹ́ ẹ̀yẹ́ máa wà lùwàlá tómi bá wà bó ṣe kó mi ó wà mẹ́ta ni a ṣe ṣùgbọ́n bómi ò bá tó dáadáa lé sẹ́lẹ̀yọ̀ kọ̀ọ̀kan anábìsẹ́lẹ̀yọ̀ kọ̀ọ̀kan náà rí sallallahu alaihi wasallam lókùrúgbà tó bá ti ṣe kíni o tó bá ti kárí ṣùgbọ́n wọn ò ní ní ká fẹ́ ṣàlàyé àlùwàlá fún yẹn nísìn àwa ní sọ pé ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan a kọ́kọ́ sọ mẹ́ta ń tán àwa sọ pé àyè wa mọ o bí nǹkan bá ṣe o tún lè ṣẹlẹ̀ ẹyọ kọ̀ọ̀kan ṣùgbọ́n kéèyàn wa máa sọ lórí rédíò wípé tó bá ti lè domi ara domi orí ó ti wẹ jánábà náà nìyẹn kí wàá ní ìtumọ̀ pé èèyàn sinra àbáyẹn ni kò rí bẹ́ẹ̀ ṣé ẹ rí kì í ṣe gbogbo ìbéèrè lèèyàn máa ń dáhùn ká mọ̀ kó àwọn yẹn sínú confusion ìrújú orí ear bẹ́ẹ̀ bá ń down question lórí rédíò àbí tẹlifíṣàn àfa gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ntọ́ sọ lórí rédíò wọ́n ń ka àsìkò fún ọ lórí rédíò kò dàbí bá a ṣe wà wọ́n ń ka àsìkò fún ọ o lè má láàyè láti ṣàlàyé òun lẹ́kùnrẹ́rẹ́ ààbọ̀ ọ̀rọ̀ ló sọ àwọn yóò gbé lọ bẹ́ẹ̀ ṣerú èyí tó fẹ́ máa sọ pé alẹ́ dẹ́ kò lè rálàyé òun ṣe bíi kí ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ báyìí abẹ́ni tó wá wọ báyẹn one to one báyìí téèyàn ṣàlàyé irú àwọn mọ́sálà yẹn kì í ṣe mọ́sálà orí yẹ téèyàn máa ń sọ torí pé wọ́n bó o ṣe ń sọ̀rọ̀ náà ti ń fún ọ lọ́wọ́ pé o ti fẹ́ parí o ti fẹ́ parí irú àwọn nǹkan yẹn kì í ṣe pìlẹ̀ mọ́sálà nìyẹn nǹkan kan ló lè bí ìyẹn tẹ́ni nǹkan yẹn bá bí tẹ́ni yẹn bá ṣe bẹ́ẹ̀ á ní o ti ṣe ní tó jọ̀ràn yàn náà bí ẹni tó fẹ́ kán lu odò níṣẹ́ ẹni tó fẹ́ wọ tọ́sà wàlá tó ṣe kíní tọ́kàn lódò tọ́jáde àwọn àfààní jánábà náà lọ́wọ́ lọ́wẹ́ pẹ̀lú àníyàn tó dáa ṣùgbọ́n wọn ò ní wá fẹ́ sọ̀rọ̀ jánábà nínú fíkìú kan wá ní bàbá tó wẹ̀ jánábà o kan lódò irọ́ wọn ò ní sọ́ba yẹn lọ́dí gbogbo àwọn nǹkan tó ṣe pé circumstances kan bá ń ṣẹlẹ̀ àwọn yẹn ti ń bẹ lọ́wọ́ àwọn àfa tí wọ́n mọ̀ pé ẹ̀ tó bá rí báyìí náà kò tí ì sí láì fi kò tí ì sí láì fi ń bẹ́ẹ̀ ló bí àwọn yẹn kì í ṣèpìlẹ̀ mọ́sálà gàgà ọ̀dà gbà kéèyàn máa sọ pé ẹ kò sí tó burú bí kájẹ lẹ́dẹ̀ ó lè tí mo sọ yìí o kò jọ èyí tá à ń sọ yẹn o mo kà fisa ni o bẹ́ẹ̀ ṣèbí ọlọ́run ní téèyàn bá ní téèyàn jẹ ẹ kéèyàn ah ìwọ náà sọ pé tí ò bá sí so asulul masala lèyàn máa ń sọ fáwọn èèyàn ẹni tó bá wà ń tọ pinpin èyàn wà béèrè pé ṣé orí báyìí ṣé orí báyìí ṣé orí báyìí ọ̀dà ilé náà lè wọlé eléyìí ò lè wọlé láti má jẹ́ káwọn èèyàn wà ní kọ̀ǹpútà ẹ fún àfáà tó sọ pé kò rí bẹ́ẹ̀ ń gan ó lè mọ ní tẹ́niyẹn sọ kọ́ mọ́ mọ́ sọ pé kò rí bẹ́ẹ̀ lórí rédíò torí pé ó rí i pé àlàyé yẹn lè má fẹ́ yé àwọn èèyàn àbí tóun bá dẹ̀ ń sọ àsìkò lè má fẹ́ tó láti lè fi ṣàlàyé ọ̀rọ̀ yẹn lẹ́kùnrẹ́rẹ́ wallahu alam ṣùgbọ́n ẹni tó bá wáyé bẹ́ẹ̀ náà janaba náà lọ́wọ́ tí bùkátà bá béèrè fún bẹ́ẹ̀ wallahu alam naam wa aleykum salaam. naam. gbèdéke tí o lè lè gí nínú sẹ̀ríà tí wọ́n lè fi gé wọ́n lè fi gé ọwọ́ ẹ̀ nínú sẹ̀ríà Islam tán bá ní ẹnìkan jalè tí wọ́n fẹ́ gé ọwọ́ ẹ̀ àwọn nǹkan tí wọ́n wò ó pọ̀ kì í kan sáàyèdè sọ pé wọ́n kàn mú wọn gé lọ́wọ́ là àkọ́kọ́ nú ẹ̀ sẹ̀ríà Islam ó sọ pé nǹkan tó gbé tó jí ṣébi tí wọ́n máa fi irú nǹkan yẹn sí lẹ́nu yẹn fi nǹkan yẹn sí. lápèjúwe ń sìn ó ní hundred thousand wọ́n wá ní wọ́n gbé wọ́n wá níbo ló fi sí mo gbé búlọ́ọ̀kù kan òkè níwájú ta mo gbé lérí ẹ̀ ni wọn ò ní gé ẹni tó jí owó yẹn ìyẹn náà ń pè ní alihirizu wọn kì í ṣe ibi tá ń fi irú nǹkan yẹn sí nìyẹn ṣùgbọ́n o fi sínú kọ́ńbọ́ọ̀dù rẹ ọ wá já o lè nìyẹn o fi sápò ẹ o yọ lápò ẹ o lè nìyẹn ṣùgbọ́n o gbé búlọ̀kù lé lórí níta ń bẹ̀ uh-uh. ọkọ̀ èyí gbọ́kọ̀ sínú kọ́ńbọ́ọ̀dù ìta náà lèèyàn gbé ọkọ̀ sí ṣùgbọ́n àwọn masáìlì yẹn pọ̀ ṣùgbọ́n lórí níta ẹ béèrè yẹn ó wù mí ká fẹ́ lójú torí pé tí n bá ń sọ yìí dírí àmì àná dírí àmì bíi so mo fẹ́ jẹ́ ká kọ̀nfà tiẹ̀ sí náírà tiwa tá à pé ẹni tó bá ti gbé iye náírà báyìí o thousand báyìí o wọn ò gẹ ọwẹ́ so a fẹ́ lójú lọ́la insha allah ta'ala tó kúta bá ní ẹ bá ti gbé iye díríàmù báyìí àmọ́ díríàmù so ti yé ṣùgbọ́n mi mo lè sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lè sin mi lè kọ̀nfà ti nǹkan yẹn torí pé à ń kọ́kọ́ gbé lọ sínú dọ́là a ò pé èlò ni dọ́là ń sìn ká tó kọ̀nfà tiẹ̀ sínú sínú náírà pé a jẹ́ pé iye báyìí olówọ́t so mi ò lè sọ nǹkan kan lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn wọ́n láàlá naam wa aleykum salaam wa rahmatulah. ẹni tí ò bá ti rí ṣe ẹni tí ò bá rí kó sọ wọ́n tún reprint ẹ̀ abẹ́ kó kárí so ẹni tí ò bá rí kó sọ so ẹni tí ó bá dẹ̀ jẹ́ wípé bó bá lọ́la tẹ́lẹ̀ mi bá tó pé àwọn ò wá ni. lánàá lé nìní àfúnyà lọ́la máa o ẹni tó bá ti ní òun kọ́ gbà kó ṣe photocopy ẹ̀ lọ́dọ̀ ẹni ẹ̀ ṣùgbọ́n òní yìí ni ló wá ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ gbogbo ẹni tó bá wà ń bí lẹ́ni náà ní gbà bí ní láì tààlà. ẹni tó ní tó ti lọ apply síbi iṣẹ́ ibi mẹ́ta wọ́n ti ní kó wá níbì kan bẹ̀ kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ah, ah. ọ̀rọ̀ dojúrù kò nídìí sìkára kọkàn bẹ́ẹ̀ lọ ni ìbú wọ́n lọ apply síbi mẹ́tẹ̀ẹ̀ta nígbò tí apply síbi mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wá pè ọ́ níbì kan ó lọ bẹ̀ tó bá lọ bẹ̀ ó ṣàdúrà torí bá wà ń bẹ̀ alahuma illa àfi tó bá yẹ pọ̀ wọ́n á wò pé ọlọ́run ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí mo apply sí yìí o òun wá ń ṣe istikhara pé èyí tí ó bá ti da onikọlọ òyìn lè ṣe istikhara lórí yẹn èyí tí ó bá ti da èyí tá a ti kọ́kọ́ pé ohun tí ó bá ní da wọn èyí tó bá padà wá já sí tó bá bọ́ sí fọkànbalẹ̀ kò sì nígbàgbọ́ náà lọ́nà lókùrú wà tó ṣe istikhara pàápàá jùlọ bẹ́ẹ̀ àmọ́ ṣe istikhara púpọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ fẹ́ bìnrin nǹkan méjì kan bẹ táwọn èèyàn kíyèsí mọ́ tí sì máa yọ ọ́ lẹ̀ lórí ètò fífẹ́yàwó al-istikharatu wal-istishara èyàn ó ṣe istikhara èyàn ó sì tún béèrè lọ́wọ́ àwọn èèyàn tó mọ obìnrin tó fẹ́ fẹ́ ẹ dákun ṣe é mẹ́nì ṣe é mọ àwọn tó bí torí pé obìnrin ọmọ ọmọ ẹ má bínú ẹ̀yin yá wa o wọn á ní ọmọ já fún ẹ̀yẹ́ ẹ̀jẹ̀ ṣé kò lè já fún bàbá náà jẹ ni <laughs> ọ̀dọ̀ ìyá náà lásàmọ̀ ti <laughs> tọ́mọ bá wá ṣe dára ọmọ ọkọ ni ẹ wo Yorùbá wọn ò sí lọ́mọ yẹ́ ẹ̀ sùmọ́tọ́ bá ṣe tí ọ̀rẹ́ náà ìfún ìyá ẹ̀ ló jáde ìfún ìyá ni ìyá nǹkan wa lè ní wà pẹ̀lẹ́ gan ju bàbá lọ o tọ́mọ dáadáa náà ọmọ ọkọ ọmọ ọkọ ni yorùbá bí yorùbá ṣe ń sọ tiwọn nìyẹn èèyàn ẹni tí èèyàn fẹ́ èèyàn máa ń wádìí wẹ̀ ẹ dákun ta ló bí bàbá rẹ nìyẹn àmọ́ wa wọn sáré ni tó mọ̀ wá bàbá wọn ìyá rẹ̀ rè ẹ dákun bó ni ìyá rẹ̀ ṣe rí ẹ bá wa béèrè ẹ̀mí tó bá mọ̀ ká mọ̀ nípa ẹ̀ ọmọ gangan náà ẹni tó fẹ́ fẹ́ ẹ jáde ọmọ fẹ́ ara wa ẹ lè mọ̀ wá ara yín ni torí ni ṣe obìnrin tẹ̀yìn lè mọ̀ wẹ́ ẹni torí pé n ti ń ṣe ńgbà òtítọ́ pọ̀ ń bọ̀ lọ́la yọ chẹ́ǹjì kó o bá lórí ìṣesí tó fẹ́ bọ́ bá ti ti lọ tán yóò tún gbèsè sí ẹ. so al istishara èyí ó béèrè lọ́dọ̀ àwọn tó mọ ẹni ìyẹn ni ò mọ́ pàdé omi kan ń lo èkó ẹjọ́ wọkọ̀ I love you I love you I love you ẹ jẹ́ ká máa fẹ́ra wa ká máa fẹ́ra wa ọ̀parí náà láì ṣe náà iná náà ń fẹ́ àgúmọ̀ lọ́wọ́ ẹ̀ kí ló ń ṣe kí ni kan ṣó wà mo wà ó ti da báyìí náà ó ti parí ó parí ètò parí náà nù ó ti díjọ́ kejì ẹ̀ kí ni kan sweetheart kí ni kan my lover kí ni kan gba ó parí ìyàwó ti dé náà nù ó ti di pé òun lè kú torí ẹ̀ kí ni kan ìjọ wo náà ni <laughs> ó ti fẹ́ kú torí tiẹ̀ so ali istishara ó mọ kíyèsí ó mọ wò ó ṣèṣe ti tiẹ̀ yìí báyìí sọ bá tèmi mu báyìí ìyá ẹ̀ yìí bí ìyá rẹ̀ ṣe ń ṣe ń ṣe bí ẹ̀hàn náà yìí báyìí sọmọ yìí ò ní mú wàyà yìí báyìí àbí tá a bá fẹ́ mọ̀ yìí báyìí ṣé ìyá yìí ò ní dalẹ̀ warú báyìí gbogbo nǹkan yẹn lèyìn ó kíyèsí lẹ́yìn ló kan al láàfin sọ̀rọ̀ nípa kéèyàn tún oko èèyàn ṣe sì tún wà rẹ̀ ṣe ìwà tó da oko tó da òbí ah, oore làwọn òbí yẹn ṣe fáwọn ọmọ wọn gbogbo òbí tó bá tún oko ara rẹ̀ ṣe oore náà ṣe fáwọn ọmọ tí wọ́n bí wọn ni ah, níbo ló ti fẹ́ fẹ́ ma ah, èèyàn dáadáa ni wọn èyí ò nìkan ó ju owó lọ níbo ti fẹ́ fẹ́ ma ah, yọjú sí mi nílé gbogbo ọ̀rọ̀ kọ́ la <laughs> máa sọ ní ìta gbangba dákòtò rí tọ́ lọ wá yàwó lọ bò mí ọmọ yẹn dá pọ̀ kódà ó ń lò já àní owóbìnrin lọ sí bò mí ẹ̀hàn náà làwọn tó fẹ́ lọ fẹ́ <laughs> ẹranko ni wọ́n ẹ wo báwọn òbí ṣe bó kọjẹ́ fáwọn ọmọ wọn so ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ká má torí owó ká má torí ọ̀kánjúà ká má borúkọ ara wa jẹ lẹ́yìn gbàtẹ́ yẹn bá ṣe wádìí ọ̀ wá ṣe istikharo ọ̀ wá bẹ̀ lọ́n so kọ́lọ́n kí ó ṣàánú wa na na ìyẹn ó jẹ last question so a fi dáhùn táwọn obìnrin. ṣé a lè fi èèyàn wé ẹranko kùránì náà fi yàn wé ẹranko ló ti yé dẹ́nìkan bá ń wùwà tó jọ ń sìn náà nìṣó náà ajá ni so a lè fi yàn wé tó bá ní àwọn ìṣesí ẹranko yẹn lára wọ́n sì lè fi yàn wé ẹranko nítorí ìwà dáadáa kan tó wà lára rẹ̀ bóyá nìkan jẹ́ ni tí mo gbìyànjú tí èyí rẹ̀ wọ́n náà jẹ́ kínní eh, dọ́ńkì kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ kì í rẹ̀ bó ṣe rí òun eegun kẹ́tẹ́kẹ́tẹ́ le ju eegun ẹṣin lọ so ẹnu pé kọ̀ga tó ẹṣin ni kò sì lè sáré tó ẹṣin ṣùgbọ́n yanrìn tá à ń fi tipa kó yẹn tẹ́ ẹ bá lè rí páàkì dáadáa the only problem tẹ́ ẹ lé ní ni kẹ́ ẹ mọ́ rí páàkì tẹ́ ẹ bá lè rí páàkì dáadáa ẹ dì í sẹ́yìn kẹ́tẹ́kẹ́tẹ́ yóò dìde yóò mọ̀ rìn lọ ẹ dì í sẹ́yìn ẹṣin bẹ́ẹ̀ ẹṣin ò lè gbé ṣùgbọ́n níbi ọ̀ṣọ́ ọlọ́run fi ẹwà sára ẹ̀sìn ìdí yẹn tó káwọn bàbá wa láyé jọ̀hún ẹ̀sìn ní fàárì ìwọ̀n kẹ́nìkan wá gun kẹ́tẹ́kẹ́tẹ́ dé ìwọ̀n <laughs> náà kẹ́tẹ́kẹ́tẹ́ bò <laughs> so ìyẹn lè fi wé kẹ́tẹ́kẹ́tẹ́ ó lè fi ṣe sí kò sí láì fi mbẹ́. wọ́n ní ìmáàmù tó ń kí asámú fáwọn èèyàn tó bá ti wá kó ṣáfù wítìrì kò ní kí fún wa kò ní kí wítìrì fún wa yóò wà ní kì í ṣe dandan irun tánàbì máa ń kí ànábì máa fi wítìrì sí i tó ti yé tó bá yẹ kó sọ pé òun ò tí ì fẹ́ kí wítìrì òun òun tó fẹ́ kí lóru mọ́sálà mi nìyẹn ọ̀rọ̀ àwọn àfáà sì pọ̀ lérí ẹ̀ torí pé àwọn àfáà sọ pé náfìlò òru tá a máa kí òun o náà ni ọlọ́run sọ di tàràwí nínú Ramadan bẹ́ẹ̀ bá ti kí tàràwí yín dáadáa bẹ́ẹ̀ bá jí lóru ṣàlùwàlá yanáfìlà méjì àdúrà tó bá fẹ́ ṣe Kùránì tó fẹ́ kà máa ṣe pé kò sí òru kankan mọ́ nínú tàràwí nínú Ramadan pé tàràwí òun náà ni náfìlà òru àwọn afá méjì sọ pé tọ̀ anábìíní sọláàtù léèlì mathna mathna mathna anábìíní rún òru méjì méjì méjì méjì náà ní Saudi dábàá ti kí ìṣá ìtàn ni ó mọ́ wọn kọ́ kí ẹ kọ́kọ́ kí tàràwì bẹ́ẹ̀ bá wá kí tán wọn kálukú wà á lọ wọn wá tún wá dòru wọn ò ní kí wítìrí sẹ́yìn tó bá wá dòru ẹsẹ̀ tún wá dé èyí ò lọ wá gún ẹsẹ̀ tún wá kí yẹn sọ̀tọ́ wáyé pé àlàyé yẹn làáfàá yẹn dúró lórí tó fi ń ṣàlàyé ẹ̀ tọ́wọ́n pé òun òun ò tí ì fẹ́ kí tòun kóníkàlù mi ọba wájú kó kí fáwọn ó kí fáwọn èèyàn gbà náà so ìròrí yẹn ráàyù ni tẹ́lòmí ò bá ní ráàyù tó ní o lè fọ́ọ̀sì ráàyù tiẹ̀ lé lórí tí màmú tẹ́ pé ráàyù tiẹ̀ ni pé òun ò tí ì fẹ́ kí wítìrì òun ó lè níkànnì kó kí wítìrì fáwọn yẹn fáwọn tó fẹ́ kí wítìrì tiwọn ànábì máa ń ṣe irú ìṣesí báwọn kó kí wítìrì fáwọn tí ó kí wítìrì àwọn tí ò bá sì fẹ́ kí wítìrì tiwọn tẹ́ pé àwọn fẹ́ tún ni pé tàràwì wa ni ká kí kó yanjú dáadáa òun náà ní jẹ́ nẹ́fílẹ̀ òru nínú oṣù ramadan èyí tá a bá mú nínú ọ̀rọ̀ náà òun ó dìtà mí n ta ṣe ṣùgbọ́n níkẹ́lòmí ò kí fún wọn tí ìmáàmù yorùbá ní ráyè láti kí àkọ́fẹ́ postpone di alẹ́. wọ́n ní what is the islamic view on a married man who is always attracted by women so tó bá yẹ pé mo ṣe gbé ìbò ni wọ́n ní kí ni Islam sọ lórí ọkùnrin tó ti níyàwó ńlé tó ṣe wípé òun kọ́ ní ndobìnrin láàmú who is always attracted by women so oh. àwọn obìnrin ni òun ó ń ṣe wọn kì í ṣe pé ní dà wọn láàmú àwọn ni wọn téèbù yẹn bá tó bá clear sí mi o àbí bẹ́ẹ̀ àkọ́kọ́ náà nínú sharia Islam bọ́lọ̀ ń ṣe ní ẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ náà ló ní kí obìnrin ẹ̀ ńlẹ̀ kódà kọ́ alẹ́ kọ́ pọ̀ púpọ̀ ọkọ rẹ kọ́ ọ máa ròyìn nínú tọkùnrin ìfẹ́ nu kódà mọ àròyìn àfa rẹ pọ̀ jù lọ́dọ̀ ọkọ rẹ nígbà tí mari àfọlọ́nà ah, nígbà tí kò ń lékè o ti lọ́kọ̀ èmi ọkọ rẹ ni wọ́n máa <laughs> ròyìn wọ́n tún máa ròyìn kọ́bìnrin mi wá máa ròyìn ọkùnrin ròyìn ọkùnrin ròyìn lè pọ́ kọ́ tí wọ́n ń fura pé à sí èsì pé nǹkan mi fẹ́ wá ń bẹ̀ kò dáa nínú òṣìṣẹ́ obìnrin mùsùlùmí. bí wọ́n ṣe pa ọkùnrin láṣẹ kó máa rẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n pa obìnrin náà láṣẹ ká máa rẹ̀ wọn náà lẹ̀ obìnrin kò gbúdọ̀ mọ́ tàn mọ́ ọkùnrin nígbà tó ṣe wípé obìnrin yẹn ń bẹ nílé ọkọ ẹ̀ ó ti lọ́kọ ẹni tọ́lọ́ ń pè lọ́kọ tiẹ̀ náà nù sì gbà fọlọ́ ń lérí ẹ̀ ẹni tó ń sì ń wò lọ́ọ̀kan yẹn ó lérò pé yóò lóore fún ọ kó ṣe pé bọ́ọ̀ fẹ́ gan-an kò lóore fún ọ dáàmọ́ tó fáwọn yẹn ni ó lérò pé oore wà níbi nǹkan kó ṣe pé ibi tó wà náà lóore fún ọ. èyí ọ̀nà kan nìyẹn ṣùgbọ́n bọ́n ṣe wá sọ̀rọ̀ yìí wọ́n ní a married man who is always attracted by women women yẹn ń ṣe yìí sáwọn tó ti lọ́kọ lé torí pé ó tún ní ìtumọ̀ obìnrin tó bá rí ọkùnrin kan tó wù tí yóò sì lọ́kọ lé sọ fáwọn èèyàn kan pé ẹ bá ń sọ fẹ́ ni yìí ó wù mí tó bá lè fẹ́ mi n kò sí ní tíbi àwọn obìnrin yìí fẹ́ ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n irọ́ ni o irọ́ ni o èyí tó fi máa gbé sínú yẹn sọ fún ẹnìkan tó sì jẹ́ èèyàn dáadáa kan pé ah, àyìnbó tẹ̀yìn àtẹnibá ìbájọ́ máa ń sọ̀rọ̀ o ẹ sọ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n ọkùnrin náà bá wá jẹ́ni tó lẹ́kọ̀ọ́ ìwà bọ́ sórí mi bá kí ni jẹ́ bẹ́ẹ̀ níjẹta níbẹ̀ wọ́n wá bá wa níbi tó ṣe pé àbọ̀ wa dénú ilé wọn halẹ̀ máa wọn yàwó ẹ̀ pé ẹ jẹ́ máa tọ́jú mi <laughs> kẹ́ ẹ máa ṣe dáadáa àìmọ̀ iye àwọn tó dáa jù tó ń bẹ̀bẹ̀ láà láà láà Islam ò fẹ́ bẹ́ẹ̀ ẹ má sì wá gbọ́ o ẹ̀yin ò túmọ̀ sí pé ọmọ skul máa kọ lẹ́tà sọ́kùnrin káàkiri má gbọ́ àdìsí yé lọ bẹ̀ ń wo kọ́mọ́tò wá àbíùsẹ̀ ọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà bọ́kùnrin yẹn bá láníyàn kó ń fẹ́ fẹ́ ọ wá ní ṣèṣe pò ń lọ sọmọ ìwọ wà á ṣèṣe pé ìwọ ló fẹ́ fẹ́ tí bọ́kùnrin yìí máa sọ bẹ́ẹ̀ ṣé bá ṣèbí wọ́n ló fẹ́ fẹ́ mi là àmọ́ ìjà mi ìdíyàn parí pé olójókòó yìí olólùwọ̀n gbé ẹnu ọkùnrin sọ báyìí bóló bóun bá lóun fẹ́ fi ọ ò nífẹ̀ẹ́ rẹ̀ ló fi fẹ́ ìwọ náà fẹ́ràn rẹ tó o bá sọ fún pé mi mú yẹn kó nu yẹn ó wù ọ náà ṣáájú ni ó wù ọ náà so látara àdé eléyìí àwọn nǹkan yẹn nínú Islam ó ní ó bẹ ọkọ tó o bá sì ní ó wàá fi ọ̀nà hikma ó fi nìkan ṣàlàyé fún tó dẹ̀ tún ṣàdúrà fún kì í wá ṣe bí kò wá máa sọ kiri èèyàn ń tú àṣírí ọmọ èèyàn síta nìyẹn Islam ọ̀faramọ́ torí pé kò ní òun náà ó gbà fọlọ́ ni bóyá èèyàn bá lòun fẹ́ fẹ́ mi tó ń ṣe wàhálà tó ń ṣe wàhálà tó lòun ọ̀fẹ́ ọ yóò dùn ọkùnrin náà torí tiẹ̀ òyìnbó agbádá bàbá lọ́rùn agbádá ọwọ́ agbáwájú lé wọn kọjá yín <laughs> tó rò pé yóò fi ìfẹ́ sí lẹ́mìí ta ló ká sọ fún lé <laughs> ta ń ká sọ fún yín tó rò pé yóò má pọ̀n lé wa àbùkù ló tún já o tún rẹ́rìn sí kí ló ń bó eléyìí kí ló ń bó àwọn obìnrin sì ní nǹkan lọ́wọ́ yóò dùn wọ́n náà yóò dùn wọ́n náà so bẹ́ẹ̀ náà ni obìnrin tó lé òun fẹ́ fi ọkùnrin kan tọkùnrin yẹn náà ni ara ah, mi ò lè fẹ́ yóò kò ní yóò dùn ṣùgbọ́n wọ́n wàá lo hikma láti lè fi gbé nǹkan yẹn kúrò lẹ́mi rẹ̀ pẹ̀lú hikma wàlímọ́ ìzọ́tò hasana lọ́nà tó wà eh, tó dáa púpọ̀ tó polite manner tí èsì ta ṣá Islam ò fi ṣe ṣùgbọ́n ẹni tó ṣe pé ń ọkọ. òun ń rìn náà rí ọkọ ń ó da ó ṣe kí nǹkan mi máa ń bẹ obìnrin mi lè ah, fìlà kan ó rí i pé máa ń lo fìlà ó sì lọ́ọ́ fìlà fọkọ náà fọkọ rẹ má sọ wípé mo máa ń rí i lórí máa ń wù mí pé wùlà yìí wù mí kẹ́ ẹ máa dé má sọ àwọn ọkùnrin máa jowó ọkùnrin ó bínú ṣùgbọ́n òní sọ ọkàn ká fìlà ó wù mí kẹ́ máa dérú fìlà ó wù mí kẹ́ máa lo wúrọ̀ àgọ́ báyìí ó lè rí dọ́ba ti rí gẹ́gẹ́ bọ́kùnrin náà bá ti rí nǹkan lára obìnrin kan lọ́ọ́ ra arú ẹ̀ fún ìyàwó ẹ̀ náà gbójú kò ń bẹ̀ mọ́ àwọn àmọ́tọ́ bí ah, ara alágbèjà mo ti mọ rí kinní obìnrin náà ẹ̀hẹ́n bólú sì lè jẹ́ òun rí lára ìyàwó níyàwó la bọ́ ọba rí tó bá wù á ah, òun náà lọ́ọ́ ra arú ẹ̀ fún ìyàwó tiẹ̀ náà Islam fi ìjọmọlúwàbí sí gbogbo ẹ̀ ó fi nítìjú ó fi sí gbogbo ẹ̀ ká má yàṣà kéèyàn má sì tayọ àlà ká má rẹ ojú wa ńlẹ̀ ìwà islam ni kéèyàn má wọ hàràhàràhàrà má rẹ ojú rẹ ńlẹ̀ àṣẹ ńlá tó dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala so inshallah wa á dà dúró nbí abdullahi wa subhanahu wa ta'ala ó fún wa ní àgbọ̀yọ̀ rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanakallahumma wa bihamdik shadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk